Mm-hmm. jẹ́ tara ní sá. Èmi Modúpẹ́ Barnabas. I am beautiful, clean, sexy, and to crown it all, I am a perfect cook. Tírú yẹn bá lọ bù ẹ lásán, ikú ló ní ìṣeré yẹn o. Kí lọkùnrin fẹ́? torí question yẹn mi rò pé ẹ máa lè answer ìtayé máa fi parẹ́. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ààrẹ ẹ̀ jọ ṣá máa máa gba visa ká tó rí ẹ ni. ó ti already ní ọmọ àlè síta tẹ́mi rẹ̀ so kí ló wá bá mi sọ. no no no irọ́ o irọ́ o ó ti padà ṣe oyún yẹn. you have to suck him lick him and ride him. stop you are too raw. so aristo ló gbé kiri àrísítọ̀ ló máa ń gbé àbí àsákẹ́wọ́ ni ẹ́. You have to buy my car first. fún ẹ. Ẹ eh, ra. Ó dà máa fún ẹ. Èmi lẹ́fẹ̀ẹ́ máa tọ̀ pápá. What is wrong with you these days? Ah, Ẹnu tí ọkọ mi fi pe Jésù ló fi dá ọkọ mi. Kí ló fẹ́ kí n ṣe? What do you want me to tell my fans? nù ilé. ẹ má bínú ẹ dákun kílẹ̀ ń wá. owó ni o owó ni o owó tó sì pọ̀ díẹ̀ nìkan sọ́wọ́ tó mọ̀ ń wọ̀ o. sọmọ pé gbogbo ńlá lọ́dọ̀ àdúgbò a fẹ́ ṣe àjọ̀dún. bẹ́ẹ̀ni. gbogbo aṣọ tí a dà tó wá àjọ̀dún kankan èmi wọn dà sí lọ́wọ́ o nǹkan sọ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni o ní ìsìn aṣọ tí wọ́n mú agbádá ni gbogbo láńlọ́ọ̀dù ọ̀ràn ọ̀pá kan twelve thousand ni ọ̀pá mẹ́wàá mẹ́wàá àwọn sì ní kálukú ọ̀rà ọjọ́ one twenty thousand alẹ́ ní fifty o kọ́kọ́ multiply yìí o wà á mọ̀ gbọ́ gbogbo owó àjọ̀dún gangan tí ẹni kálukú ọ̀dá twenty five twenty five thousand ọwọ́ mi lọ́wọ́ owó mi eh, owó mi mo kó wálé o eh. ni mo wá ni mo tún wá wá bí ilẹ̀ kan. Ah, bóyá wà láfíà lẹ fi síbi tẹ fi sílẹ̀ òṣèré mo bí ó wà ẹ wọnú ilé dáadáa ẹ rí. owó tó bá mọ wọn lè máa fọwọ́ àlàáfíà mọ́ bì kan owó tí èso owó tí èso owó kékeré. ọwọ́ méjèèjì lẹ fi gbé bẹ̀. sọ mú mi sí ẹni. rárá. ọdún àti pé àwọn ọmọ rẹ kọ́ tẹ̀ wọ́n nú. Ah. tẹ́pọ̀ lóṣù kó jẹ́ mọ̀ ẹjọ́ wá ẹ bá wá owó yẹn jáde owó olówó ni ẹ̀ní dára ẹ má jẹ́ wọ́n lé mi ládùúgbò. bàbá ọlábì kò sẹ́ni tó lè yín ládùúgbò. wọ́n lè lé mi. bàbá ọlábì ṣẹ́ra àwọn ọmọ yín jalè rí ni ẹnìkan kò lè lé yín ládùúgbò bí ẹ bá kọ́ owó yín sí ni ká ẹ lọ mú ẹ má dòwó máwọn ọmọ mi o. gbogbo ṣe ń dagbọ́n tó ń dagbọ́n ah. owó ọmọ mọ́ wọn owó tí ọmọ pọ̀ mọ́ ni. kì í wọ́ one million. Ah, nígbà tí ẹ̀kọ́ kàwé. ó dà ìmọ̀ máa tì ní ẹ má bínú ó o kí hmm. mo fẹ́ lọ wo eh, bàbá akíní kí n tó dé pé àwọn ọmọ rẹ tẹ̀wọ̀n nú hmm. àti bí ìyìn àtàwọn yòókù ni tẹ̀wọ̀n nú ẹni tó bá kówó mi kọ́ bá ń kó lẹ̀ o. kí ni tó mọ ọmú mi sí àdó. rárá yabi ìkòkò ní gbomi kọ́ gbẹ ìkòtún gba sọ́sọ́ tí n bá rí owó nǹkan tí n bá padà dé tẹ́ bàbá wọn owó nǹkan. òkòkò ní gbomi kọ́ gbẹ̀yìn kó sì gba sọ́sọ́ o. ń bẹ bá kówó yín sí ni ẹ wò dáadáa bóyá wà láfẹ́ lẹ fi pamọ́ tẹ́ ẹ mọ̀. owó tọ́nà rẹ ti jìn hmm. ìwọ náà dáhùn. Ah, níbo ni kí n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí o lọ́mọdé èèyàn ṣẹ̀sí o babalábí yìí ẹ wo ájú ọmọ ni mo ṣe káyé wá lè bá a dáa náà ni mo ṣe gbìyànjú ẹ wo gbogbo àwọn èèyàn tí mo mọ̀ pátá ni mo tún gbowó lọ́wọ́ wọn ó ní mo fi kówó yín fi rán mọ́ ìlú èbò èmi mo kówó tẹ̀ ń wá owó yín owó àwọn láńlọ́ọ̀dù èmi mo kó mo fi rán lábì yín ìlú èbò ni. o fẹ́ fi mí ṣẹ̀sìn. ìyìn fi yín ṣẹ̀sìn káyé wa ò lè dáa ni. ó múra àti bọ́ mi wò. ọlọ́run ò ní jẹ́. ayé mi má bàjẹ́ o. ayé yóò ní bàjẹ́. Ah! Eh, ah, ẹ mọ̀ gbọ́ wí mọ́ pé mo ti lọ ládùúgbò yìí tipẹ́tipẹ́ tí ìwúra ah, ayé mi bàjẹ́ ayé mi bàjẹ́. ẹ má ṣe pé mo ẹ má ah, bínú. kí ló wá lè fowó ṣe. mo fi ọlábìyí lu èbò ọlábìyí àkọ́bí wa igi àkọ́ṣe àwa méjèèjì. bí wọ́n lọ ń ṣe kí ayé lábì tí pé kéè wálé tí ah. pé bí ọ̀nà ọ̀rẹ́ rẹ̀ ní gbé láti bí oṣù mẹ́ta táàrí kọ́ wálé lọ́wọ́ à ń fi ń parọ́ ń bò kí ló fowó ṣe torí ọ̀nà. ìparọ́ ah. ọmọ wa mo rán rè bò ah. ẹ ṣàánú mi ẹ ní sẹ́ẹ̀sì ẹ̀sìn mọ̀ rèé ọlọ́run ní jẹ́ sẹ́ẹ̀sì. àṣebí ń ṣe kò ládùúgbò rẹ. kó síbi ẹ̀ ń lọ ẹ̀yin lẹ́ni lẹ́yìn. ìjà mi ò lọ.

kí nǹkan gbóhùn rẹ̀ kó sọ pé ìlú èbó ló ń wá lọ́ba tán nọ́mbà ìlú èbó ọ̀sán hàn kí tó ní hàn. wàhálà tuntun nù. wàhálà tuntun. bẹ́ẹ̀ ni nǹkan ti ṣe mí o kí ló tún dé. ìjọlábì yìí ti lọ tó ti wọ pléènì tó ti fò báyìí kò wẹ̀yìn wo gbogbo nọ́mbà tá a lè pè sí kọ̀ lọ àwọn tó mú lọ gán láwọn ògbúrò rẹ̀ àmọ́ bí ó wọlé sí ewu ló ṣe yín bó ti ṣe ń ṣe yín babalábí yìí díẹ̀ díẹ̀ o. mímì mi ọ̀dà mọ́ ṣé náà máa rí ọlọ́ni tó ń gbé oh, ọgbà mi ni. gbà yín. ìyá bí ìṣèwé yóò kọ́ ọba yé mi jẹ́. ìyìnlẹ̀ báyé rẹ̀ jẹ́ káyé owó lè dà ní. owó lè kó ládùúgbò. Oh, ẹ wo bó ni ṣe ń ṣe yín báyìí torí ọlọ́ ẹ mọ̀tún kán mi ìmọ̀ tí ń ṣe mí. mímì mi lọ́wọ́. ẹ̀mí dáadáa ẹ pẹ̀lẹ́ ẹ̀mí dáadáa ẹ dààmú bínú. Ah! èmi ò ní bò ó bó wá ní sẹ́yìn sẹ́yìn báyìí mo mọ̀ járàn o. àgọ́ oní fóònù rẹ̀ lọ. kó lọ. o sì lọ lọ ìlú èbó. ìlú èbó lọ lọ. mo rọ́tọ̀ ń pa ẹlẹ́dàá mi ò bínú o sọmọ pé mo kò nu ilé àmọ́ wọ́n yàtá lè lẹ́yìn mi lójú mi wọ́n ta wọ́n ta owó ìpọ̀ wá gbọ́. ẹ pẹ̀lẹ́ fún ẹ ní twenty four hours. láti fi ṣe kí ni. àtiwá àtọmọ rẹ tó kù kí mọ̀rẹ̀ yín ló lè mọ̀. ẹ jẹ́ ikú jẹ́ nígbà tá a lálò bí wọn bá torí ọlọ́run sinmi wọn bá ń gbóòórùn wọn wà gbẹ̀ngbòdì wọn sinmi ṣùgbọ́n pé wọ́n gbálẹ̀ lójú mi wọ́n ta lójú mi rẹ̀lẹ́ òfin tá a jọ ṣe nu ẹ máa ṣàṣejù nínú àdúgbò àti ní wọ́n ta lè rẹ̀. Ah ẹjọ nítorí ọdún ẹ wọra o kò síbi tí wọn lọ jẹ́ ń tọ́jú rẹ dákun. kí ló fẹ́ tọ́jú mọ́ ò ti tán. kò lè tán ìmísókè jẹ́ ń gbógun wa náà ẹ jẹ́ ń wa náà ẹ jẹ́ ń ẹ mọ̀ ìtẹ̀ ń lọ bí kankan ẹ mọ̀ ẹ mọ̀ ẹ rọra o ẹ wọ ẹ mọ̀ ẹ mọ̀ tó twenty four hours kò sẹ́ni tí ó tọ́jú rẹ̀ mọ̀ kù mọ̀ kù kí bí yòó tó jẹ́ ẹ ò lè sẹ̀ sí. kọ́lá mi kankan kọ́lá mi máa ń gbé ìfọ̀nisọ̀lẹ̀ ọmọ nígbà náà mi kankan máa ń gbé kíní àgbo tí mo máa ń lò ẹnìjẹ mọ tún ṣe yé mọ. kìnìún bá mú amlodipin eh, bá sáré mú bá yọyọ kan ten milligram. <laughs> Ah wo twenty four hours àti wà tán mẹ ẹ jẹ́ ń dákú jẹ́ kí wọ́n bókù mí nulẹ̀ èyí ni kú ònulẹ̀ ibẹ̀ ibi ni ń kù sí kí wọ́n wá tà tí ń bá kú tán. tó thank you so much my brother. welcome to America my brother. thank you thank you lord ah wow welcome to America my brother. thank you thank you thank you. America we call it. èèyàn ní ẹ o ah. èèyàn gidi ibo la máa gbà wọlé a ah, òṣìṣẹ́ kí la máa jẹ báyìí. <laughs> àwọn èèyàn ló kéré jù. o sọ. òṣìṣẹ́ náà bẹ̀rẹ̀ láti pọ̀ sílé. are you serious. àjàmàlà tó wà ní ẹgbà. olúwa ò ṣe láyé mi àmàlà ah, ilé ló da tó báyìí. ẹ ní sùúrù o ó rí i pé mo sáà ń wò bí apá ń tóbu. ọkọ ẹsẹ kínni ọsàdì bí mo ṣe ń wò yà yìí ọkọ ẹ lé ọ jáde kí ló gan lé náà mo mú ọmọ owó rẹ̀ mo fi rán ọmọ rẹ̀ nílùú èbò kó ń bínú sínú. O mú owó rẹ? Hmm. ọtọ akoto. akoto kọ bí ó kówó sí mo ìwọ náà táàpù ẹ ni hmm. tápìn ní pè ọ. Hmm, táàpù ẹ arọ́nà àbáyọ tọmọ rẹ ó fi lọ ìlú èbò a sì bá sọ pé owó kò kówó lẹ̀ mo sì rí ibi tó kówó sí pa eléyìí náà lè rìn díẹ̀ mo bá gbọ́ sí bí bọ́sọ̀ mo bá gbowó díẹ̀ kún lọ́dọ̀ àwọn èèyàn mi tàbá fi rán ọmọ lọ ìlú èbò ìbá ọmọ tí mo bí fún un nígbà tí sákàtà mo bímọ fún un tó bá yẹ kó lè bí táde torí ẹ torí ẹ ṣe ní dandan kémi àtọmọ ọmọ ìtókù kakúrò ní òun fẹ́ rí wa mọ́. ẹ ẹ jọ ní àjọsọ tó fi tọ́ ọ owó kò ní fún wa tí ń bá sọ. àwa yẹn kò náà wá ronú pé ẹ torí ọmọ náà la ṣe ń ṣiṣẹ́. tí mò ń sọ nù. àbí bò wá tán ní báyìí lọ́wọ́ alẹ́ ọ lé ọmọ ẹ̀ mọ́. tọmọtọmọ ni o. ọ̀tẹ́gùn bàbá yìí ìwé ìpìlẹ̀ ń tọ̀ yìí níbo ló fẹ́ kọ́ ọmọ ẹgbẹ́ kò ṣe dà àkòsílà kòsílà kòsílà tí elégìlẹ̀ ọ̀tọ̀ bíi lórí tí elétẹ̀lé ọ. wọ́n láwọn fẹ́rẹ́ ní wa látàn ní ká ibo wá ní irú ẹ̀fẹ́ mọ́ gbé sọ́mọ sùn ti yẹ ni ọlọ́mọdé àtòrí burúkú ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ah, ah. kódà kódà kódà bó ṣe lé ọjọ́ dé. nítorí ẹ̀ náà mo na wá bá yín ẹ bá ń bẹ̀ ẹ́ kó tiẹ̀ gbọ́rọ̀ wa lẹ́nu ẹ̀yìn bí ò bá gbọ́rọ̀ sí mi lẹ́nu kó wo tọmọ ẹ bá ń bá sọ̀rọ̀ kó já padà lé àbúrò ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé ara rẹ̀. ẹ̀tọ́ ni ẹ̀tọ́ fi kó gbogbo Ghana house kò ní fẹ́ gbẹ̀bẹ̀ ẹ̀tọ́ ni ọ̀rọ̀ tó délé bàbá kú bàbá kú ni ẹ̀dá kan gbà tí n bá lè gbé ìgbésí ayé irú yìí kí mo tó ń bá káàkiri. kò yé mi. tọ́rọ̀ bá ń gbóná yóò tutù kan yìí tó ti yọ nísìn èmi ò bọ̀ òun sọ̀rọ̀ tọ́lọ̀ ń bá pé kí mi kọ́ gbọ́ tèmi tọ́lọ̀ ń bá pé kọ́ gbọ́ tèmi tó ti yọ nísìn. tí ẹ sá ti fún ọ lọ́kọ̀ lówó. mo ti fún lówó. ó ti bá tiẹ̀ lọ. bẹ́ẹ̀ni. mẹ̀rẹ́ntì kan ṣẹ̀ṣẹ̀ kò kúrò ní yàrá àṣàlẹ̀ èmi kàn fẹ́ gbà mí lẹ́tì mo ní káyọ̀bí mi wàá máa gbọ́dọ̀ mi ìwà mọ̀ pé ìwọ ni the first person tọkọ̀kọ̀ wa ẹ̀yẹ páàkì ẹ̀rù yín ìwọ gbé Ghana kó o tún gbé must go so ti yọ ẹ ah ìdè ìdè ah gìlọ̀ tó akọ ajá ẹ kó wọlé. rọra o. rọra o àbọ̀ bá gbé ìyókù yóò bọ̀ wá gbé tó náà ni yóò gbé. ọmọdé akéèyàn máa ṣiṣẹ́. ẹ sọ fún ìyàwó yín mọ́ mọ̀ sí pé yóò bá lójijì. ó ti jáde lọ jáde tó bá ti wá dé èmi ò pè sákìyèsí tó ti yọ nísìn wípé ìyá ọkọ rẹ o oko wálé tóró náà mọ kanra ìyá bírí àmọ kanra kọfẹ rẹ bí mi. ìyá kan rẹ mọ jẹ kò yóò kanra mẹmí. ó dúró dúró pò lòun ó jogún lẹ́yìn mi kọlọ mọjẹrẹ tí ó gbẹ̀mí mi lójijì. kò ní gbẹ̀mí. ẹ bẹ́ẹ̀ mọ́ ẹ pilẹ̀ mọ́ra lọ títì. lẹ́yìn tá a jọ lọ fẹ́ ní ìmọ̀ ìmọ̀yàwó <laughs> ẹ̀gbọ́n mi. ọdún wo ni ọdún wo la ti lọ fẹ́ ọmọ pé jọ́ tí wọ́n ti bọ́ọ̀dì sílé ọkọ tiẹ̀ mm. lèmi ti rí wọ̀kan tí èèpà ṣe ń tọ̀sẹ̀lẹ̀ sẹ́yìn náà sọ pé rí à. ọkọ mi ni èjì ń jáde. èjì ọjáde ọwọ́ ajé ọjáde ní ìsìn mm. ọ̀dẹ̀lẹ̀ àmọ́ ọyọ daṣọ bojú bọ́ọ̀tà ni ọmọ àwọn ẹbí ọmọ àwọn ará ọmọ ẹnìkankan ọkọ ẹ wá yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ ọ̀dà fírì fírì ìsapá tì á bọ̀ ní ìsìn ṣùgbọ́n mi ò gbọ́ bùkátà mi ò ní wọ̀ lọ́rùn ó torí lọ́wọ́ bí ọmọ rẹ̀ kẹ́rù sí ó torí rẹ̀. ṣé fáànù wà ń bẹ̀. ìyàrá èwo. tẹ́ ẹ fún wa. fáànù wà ń bẹ̀ tàbí kọ́ má sọ òbúra rẹ ọmọ fi fẹ́ ra ẹ̀rí nǹkan ó tó bí kò sí fáànù wà ní irọ́ bọ́bọ̀ sí lúfàásì rẹ̀ ọwọ́ agbélé àtànẹ́ẹ̀tì àti ṣe lúfàásì tó béèrè fáànù ó sì í lẹ̀ lálẹ́ ni bẹ́ẹ̀ ti yẹjọ́ ni ẹ ti lọ ọkọ òfò. màámi ṣé ẹ tún jẹ nínú oúnjẹ tí ó tó mi tó yẹ pé tèmi nìkan bá jókòó sí jẹ mi ilé pẹ́ parí ẹ̀ kò lè ju two minutes ẹ tún jẹ inú ẹ̀. ṣé torí mo wá bímọ ní ìsìn kéèmí ò lanu atẹ́gùn kó lọ pa abímọ kú wa abímọ mọ jẹun bó ṣe tó gọlọtọ gọlọtọ ẹ ṣó tiẹ̀ ní làákàyè tó mọ tó mọ finú ẹ rò ni àwọn ẹgbẹ́ ẹrú ẹ tí ò tó ẹ wọ́n ti ń ṣe nǹkan tó dáa fún ìyá wọn wọn ò jẹ́ kí ebi wọn ò níṣẹ́

jẹun lọ. ààbò ìwọ̀n bàtẹ́ yẹn ń jẹ bí ẹ̀mọ́ pé. nọ́mbà èdè gbogbo gbogbogbò yìí o irú nọ́mbà ìwọlé lè. hello ta ni. ẹ eh? ọlábìyí akàn orí mi sọre ọmọ mi rántí mi ọlábìyí ló pè o ah ọlábìyí láti yejọ yìí ó ti ẹ̀wẹ̀ ẹ̀yìn wò ó béèrè wa ẹ eh, ọkọ mi bó lọ́hùn. Ah, irọ́ ni ebi oníbẹ̀yẹn bá ti dé ìlú èbò bí ṣe ń sáwó lójú títì ní ọmọ ká mo ń bọ̀ mo bẹ́ gbọ́n rẹ sọ̀rọ̀ lọ́wọ́ ń fara burúkú balẹ̀ dákùjáre ọlábíyí mi ṣé bọ́n náà káwó lórí igi wọ́n máa rewó lójú títì ni èmi ló wá dé kí n tiẹ̀. tó ọlọ́run kò bá ń sọ̀nà rẹ̀ ń rere o. Ah, ọlábíyí ní tá a fókù òkú ó o. Ah, ó le ju bá a ṣe lérò lọ kódà bí mo ṣe ń bọ sọ̀rọ̀ ẹ ṣe ni bàbá rẹ àtẹ̀mí àtàbúrò rẹ tó ní àti ẹ̀ kọ́kọ́ yẹra fóònù díẹ̀ nù gbogbo ayé ló ti bá wa bẹ́ẹ̀ kó gbẹbẹ́ wa dídí sì sin o dákun ìwọ ni kó mú fìyà jẹ wá gbé. ọlọ́run ó fún ọṣẹ ọlọ́run ó fi rọ̀ lọ́rùn bó ẹ wí pé wọn sáwó lójú títì tán káwó lórí ọ̀pẹ ńlú èbò gbogbo ibikíbi tán bá ti ń ta owó nílùú èbò báyìí ìwọ ló mọ bá wọn sàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ṣe rí ó ṣe ọkọ mi ó dá ọkọ mi mọ wàá fojú wa sọ́nà mọ wẹ́yìn wa wò mọ pẹ̀ tó tún fi mọ́ pè wá ọlọ́run bá ń dúró tì ọ́ ó kéré oko wa ilé láṣẹ ọ̀nà ó dà ó dà mo fi sọ ọlọ́run sọ ó dàbọ̀ ah, inú mi sì dùn ara mi yá. ó ti pè látọjọ́ tá gbọ́n kankan kó bá wà kan gbogbo kó lè rówó mi tí tí ló fẹ́ fi mo ti ẹ̀jẹ̀ mọ́ mo ti yó ọmọ mi pè mí ní ìpèsè dùn. ẹ dákun o tara lágbàfọ̀ tó wà nínú ilé ìtọ́fà dúró aṣọ ìsórí wáyà tájọ́ ń pínlẹ̀ ẹgbẹ́ tí ń bá mi ta kàngbọ̀n ẹ dákun kò sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí mò ń rò kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí mò ń rò pọ̀ fún aṣọ ìlọ́pọ̀ kò tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ah, inú ilé yóò gbóná máa wà méjèèjì lónìí ta ló fọ aṣọ síbì. ẹ kú iṣẹ́ o. ìyá bílẹ̀ sí òsì. kò sí ẹ mú ní olórí ibú tójú ọ̀sán náà fún wo tẹnu èsìn lára fọ́kẹ́mu rẹ̀ lọ́fọ̀ọ́ àwọn adúrú aṣọ yìí títí ń ṣalágbàfọ̀. Ah, ah. ìyá abílẹ̀ orí mi pórí aṣọ náà ló bá mi sí mò ń fọ ó sì ń ṣépè tó tó bá ń fọ mi. sẹ́yìn lẹ fọṣọ. èmi ni. ẹ dúró ná ṣe ti mú sí alágbàfọ̀ mọ́ sẹ́yìn ni. aṣọ mi àtọmọ mi ni mo fọ síbi. ṣe rí confidence olórí burúkú yín gan ni mo bí mi nú. Ah, ẹ sì ń lé ọkọ ọkọ lè yín jáde àwọn ọmọ yín ọ̀yàn wọn ọ̀yanjú ẹ wá ń fọ aṣọ tó tó báyìí sórí wáyà ó kí ló tẹ ẹ̀ ní ronú báyìí ná kí ni dùnú ẹlẹ́wọ̀n yín ti ń fa ago ọwọ́ sẹ́ni tí ò bá ń sí ilé ọkọ ṣé kó lọ kú ni. kó lọ kú ó yẹ kó lọ kú ni akílẹ̀ wá ẹ̀dùn ọ̀nà ṣé ẹ gbogbo nǹkan ẹ fẹ́ mọ bá mi pín inú ilé ni ẹ tún bá mi pín wáyà ṣé ìwọ̀n bá ń pín oorun sùn ni ẹ wá gbà mí ni ah. ẹ wá gbà mí ni. mo ní ta ni ká gbọ́ ah. ta ló kì náà pù rẹ tí ọ gbọ́ lé lọ́wọ́ rẹ. mo nú ilé wa ní fìyà jẹ mi mo nú ilé wa ní fìyà jẹ mi. ìyá mi ní kí n sùn. bàbá rẹ̀ tó ṣe pé láti àárọ̀ báyìí mò ń wojú òjò yìí ni kókó ra lọ kí n ká sọ jáde kí n fọ. èèyàn fọ sọ. gbogbo wáyà ni mọ̀mọ́ nulẹ̀ wa ti gbà o kò sí ti ń sàṣọ mi sí o. káyà lè yí. àwọn rèé. ní èrè kan gbádùn. àwọn rèé o. káàlì yé ètò bí ọ tí ẹ gbà nulẹ̀ tó pẹ́ káyà lè yí. ìyá bílíkìsù dàdógó kọjá àbínúdá. ní èrè kan gbádùn. àbúrò mi fọṣọ. ọjọ́ pé ọjọ́ sọ́tọ̀ mi ni. kílẹ̀ mi ni. Ah, ọ̀tọ́ kọ́lọ́ ọjọ́ arúgbó rí oṣù wọn ni. àmín. èdè bí kan tó lọ́dúgbò tiẹ̀ ò dáa. ìgbàgbọ́ tó wọlé ti dèbí kan ilé tí ń jẹ yìí ó ti wọlé yìí tó ti ń jẹ yìí mo fẹ́ fọ aṣọ ìyàwó rẹ fẹ́ fọ aṣọ mo mọ inú ilé wa sẹ́ni tẹ̀ dálẹ̀ sẹ́ni tẹ̀ dálẹ̀ ṣé mo fọṣọ ni ṣé wọ́n mọ lọ́wọ́ yà mọ́ mi lọ́wọ́ ni ṣé ní bójú ṣe sú yìí kọjọ ìkọ túká mò ń wojú òjò ìlàtàárọ̀ ni tẹ́ ẹ bá mọ̀ sọ ń lọ bí tẹ́ ń lọ ìfọkùn sí mi lórí wọ́n wà ká ẹ fẹ́ sọ wàhálà ẹ fẹ́ sọ wàhálà ní pankéèkì lágboolé yín wọn lọ́ọ̀bì kankan tẹ́ ẹ bá bẹ́ẹ̀ ṣe wa tẹ́ ẹ bá kúrú ìbá ẹ kúrú tẹ́ ẹ bá ga yín ìbá yín ga ẹ̀gbọ́n súùtì àbúrò síngọ́ọ̀mù ẹ méjèèjì nǹkan pàdé ẹ ti tọ́ wèrè ẹ rè káàsán òun tí òjò yìí tó bá ti kóra lọ tóòrùn bá ti ràn ní ìtòfọsọ tọ̀dọ̀ mi. àbí ìyá abílí mi kọ́ ni. èmi náà ni. ìfi ọtí sùn àtọ. alẹ́ mi ni. Ah, ah. tẹ́ ẹ bá mú fani ìsinmi tẹ́ wa tẹ́nibọ̀dì bá lọ anywhere Ah, èsù ti gba ní ojú ẹ. tí anybody bá lọ anywhere. ìyá mi ni èsù gba ní ojú ẹ. ìfọmọ yín lórí. èsù gba ní ojú ẹ. èsì àánú ilé wa èmi àtọkọ mi ọjà rí. Ah, èmi àtọkọ mi ọjà rí. bàbá bílí. Eh, eh, ọmọ tó ṣẹlẹ̀ eh. ọmọ tó ṣẹlẹ̀ ìyá bí torí kò yé mi fọmọbìnrin. kò yé mi náà. bíbí ibi lọ́kọ̀ bílẹ̀rì ó kọ ọmọ yìí ìyá bí ìyá bí yìí ó yẹ kẹ́ ẹ̀ wọlé àbí. ẹ jọ ẹ dẹ́kun ẹ jọ ẹ má rojúmọ́ mi ẹ má ojú òfò mọ́ mi sẹ́ni ah, tẹ́ dálẹ̀ mọ́mọ́ nù lé wa sẹ́ni tẹ́ dálẹ̀ èmi àti ọjà rí ìfẹ́ ń bẹ láàrin wa ọ̀dẹ́ mi kò sí ìfẹ́ mọ́ ọ̀dẹ́ ọlọ́mọ ọjà mi kò sí ìfẹ́ mọ́. obìnrin tí wọ́n ti mọ̀ kú pọ́pọ́ mi. lágbára ọlọ́run tí n bá ti ń lọ bí iṣẹ́ lọ́la tí n bá ti ń darí ibọ̀ ibọ̀ hmm. ra tán rán. wáyà mi. sọ́gbọ́n ìwọ náà tà á bì. ẹ fi wáyà balẹ̀ jẹ́ ẹ fi tọ́rọ̀ balẹ̀ jẹ́ wáyà àṣàṣọ ẹ fi banú ilé jẹ́ ẹ mọ kèso káàkiri wọ́n balẹ̀ jẹ́ mọ́ mi lórí. ẹ wo baba bili ẹ mọ̀ ra wáyà ẹ jẹ́ n sá sórí fẹ́ǹsì. ẹ náà ni bàbá fẹ́ǹsì bàbá fẹ́ǹsì bàbá fẹ́ǹsì aṣọ tuntun lórí fẹ́ fọwọ́ ìdájẹ́ ìdájẹ́ ìdájẹ́ ìdájẹ́ ìdájẹ́ ojú ọ̀lọ́ ìbàdàn. Àdìlẹ̀ ọmọ ní màmá. Ìyá ìdá fún wa ní tó dáa tó dáa tóbi ti gbẹ̀. Mo mà dáná láyé mi o. Ọmọ ọkọ̀. Má tó lè pa wá ráhùn ni àpàjọ a ní sùúrù náà kí ló àpàjọ máa mú gbẹ kankan kan tiẹ̀ kí ló ṣe náà calm down now kí ló ṣẹlẹ̀ èmi mélòó lẹ fẹ́. ó yẹ ṣayé lọ ṣayé lọ ṣe bó ṣe wù ẹ́. aláyé pé wọn kàn fún wa gbọkọ tọ náà. ẹ máa calculate ọ mi ò fẹ́ gbọ́ story kankan o mi ò fẹ́ gbọ́. àṣà story fún mi. mi ò mi ò tẹ mi ò tẹ mi ẹfúlọ́tì ṣe nǹkan tó bá fẹ́ mo ní kẹfúlọ́tì ah, ẹṣinmọ́wọ́ mi ẹṣinmọ́wọ́ mi. Ah ẹ̀ṣùmọ́wò mi. kò sí ìrántí mo yẹ fún lẹ̀. ee ee ee mo ní kó fún mi ní nǹkan sóò tébù wá fẹ́ mọ̀ sọ̀rọ̀ sí mi ẹbí ẹbí ló mu ti níbi bíi ẹbí ẹbí ló mọ ogoro mi bíi àbúrò ẹbí ló wá mu ti mi bíi. olóṣì ni ẹ kó ṣì lọ ń tiẹ̀ jọ. ayé ẹ máa bàjẹ́ ni ojú ẹ máa rà bó ṣe wà yẹn. àlàyé ta ló máa ṣe wà. calm down now mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ọ̀gá mi. confam bó ṣe máa jẹ́ nìyẹn no doubt about that no argument. wà ẹ̀yin àríjẹ́ǹdì èṣù kí ló ṣẹlẹ̀ àti mo mo mo mo látàárọ̀ ẹ̀kọ́ ló ń kó sí wa ṣe fẹ́ pa mí fún mọ́mì mi ni ọ̀nà ìbí. màá lọlé fún màmá ẹ̀ ṣọ́nrẹ́ ń bẹ̀ ni. mi ò ní power láti ṣe bẹ́ẹ̀ mọ́ ti yẹ. calm down calm down ọmọ ṣé ẹ fẹ́ kọ́ kó èlé kúnlẹ̀. ọ̀gá má pa mí fún mọ́mì mi. wait na. No aláì ìgbà wo la fẹ́ pàdé ìrọ̀lẹ́ báyìí. aláì ìgbà wo la fẹ́ pàdé. Ah, Alpha calm down jẹ́ kí pàdé wá calm down èmi mo gbé wá síbi kó wá ṣayé o ṣayé tó tí mu anything òdìdó ló ń lọ wá ń bẹ ìbò láti fẹ́ múra ń rọlẹ̀ get out. tó bá rí bẹ́ẹ̀ kò sí béèrè baálé àbásádọ̀ wàhálà. tó dáàmà tó bá rí. tó dáàmà tí bá ti rí. dáàmà ẹ bọ́ ṣe àkànlá mọ́. fàṣẹ kúrò ń bí sẹ́. mi kò má mú kankan mẹ́ bóyá. gbàbà gbàbà gbàbà. bámidélé ọmọ onímọ̀ àmàkí ló ń ṣẹlẹ̀ wọn gbé bọ́kọ̀ tó wà mọ́ ìyálájẹ oya mama oya ṣí gbogbo everything ah, àti sìgá àtọtí mo fẹ́ mọ owó mi kí n pẹ̀lú tánà àbí ṣí gbogbo ẹ̀ papọ̀ ok ó jẹ́ twelve k mi twelve thousand kó pọ̀ jù kàdá kó pọ̀ jù ọmọkan tó máa ṣẹlẹ̀ ń sìn bó ṣe máa jẹ́ àyẹ kó mọ̀ ẹ máa fún mi. ọ̀gbẹ́ni má gbọ́wọ́ tànà wá bó ṣe gbé fún mi ah, ah. ṣòro pé mi gan náà ṣe mí gan gbádùn dáadáa àṣẹ tó bá náìsì ló máa ń wà ní àwo nǹkan tí mò ń tà náà. ìyá màmá mi calm down mo ti sọ fún ẹ tí n bá ti kọ àwọn tèmi wá bí máa calm down mi ò tẹ́ ń jẹ́ ẹ sọ̀gbẹ́ni bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ CDQ wo bọ́ọ̀lù ẹ̀ sọ̀rọ̀ bámidélé àbíkínà pé máa bójú ẹ̀ jẹ́ ju bó ṣe rò lọ kíni kíni ìtumọ̀ calming down ẹ pí ẹ̀ náà. all on orifanti ti rifanta gidigba naka naka ìtumọ̀ calm down ọ̀gbẹ́ni jọ. oya ó ti tán dúró ọmọ ọkọ tó máa ṣẹlẹ̀ ń sìn ṣùgbọ́n o ti ṣí gbogbo owó ẹ̀ máa sọ̀rọ̀ máa dìde. mamidele má jẹ́ kí n bojú ẹ̀. o ní mo máa fẹ́ ṣí gbogbo ẹ̀ ṣé mo ṣe ń jẹ́ ló tí mo fún ẹ lówó ni. ó ń gbá gidi o ó ń gbá gidi má jẹ́ kí n bojú ẹ̀ jẹ o ti gbọ́ má jẹ́ kí n bojú ẹ̀ jẹ. oya wá wá jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ gbà. bámidélé má gbìyànjú wa má jẹ́ ká bojú ara wa jẹ ọlọ́run ah má má jẹ ká bójú ara wa jẹ mi mi fẹ́ ṣe mi fẹ́ ṣe bó ṣe. ṣe máa yẹ yé mi ní báyìí. mi ò yẹ yé ọ̀gbẹ́ni dami lóhùn. kàńgà ẹ jókòó náà mo ti mo ti mo ti lọ wù ẹ tí mo dé sanwó. mama mama wá ẹni mi dàrí kí ló ṣe ẹ ah, ah, ọ̀gbẹ́ni ṣe nǹkan ń jẹun lórí ẹ ní kí ló ṣe ṣé ipò wọn ti bá mi pínkì kí ló ṣe èló ló powó ẹ èló ló powó ẹ fagi tó wà lọ fóònù mi lélẹ̀. kí ni. wo náà jẹ́ wo mo ní Bámidélé wò má jẹ́ má pariwo má pariwo ẹ̀ bó ṣe má gbà lọ́wọ́ mi calm down calm no no no wait eléyìí ti cover ó yá gbà lọ́wọ́ mi má wọ ọdún gbà n bá ti gbowó wa má gbà fún mi gbà lọ́wọ́ mi náà ó jẹjú ayé o ajé ó jẹjú mi èmi tí mo kéré wa sọdọ ẹ bá bí mi mo kéré wa bí mi ó wà láyé tá dì mí báwa ṣe máa múra ṣálẹ̀ lọ àbí ayé tí mo ṣe fún yín lọ ẹ kóṣù. ló ń ṣẹlẹ̀ brother. pé kò tí ń prepare ẹ̀rọ tí ń pẹ̀rù ẹ̀ ló bẹ́ẹ̀ náà ó ah, bẹ́ẹ̀. ah mi lè wait. èmi tó wà yìí na very good state. èmi náà mo sọ bẹ́ẹ̀ democrats ò ní yìí so I mean there is very nancy for all immigrants so that is stress ara uh, stress. ọ̀pẹ ni fọ́lọ́n. just try and take care of things you need to do don't give anybody drama don't fight don't even look for anybody's trouble. mo ti gbọ́ you're gonna have a good day in this place. Then mo dẹ̀fẹ̀ I want to thank you for hosting me for these two weeks mo really appreciate mo really mo really dúpẹ́ gan o ṣe gan two weeks ọ̀sẹ̀ méjì ni mo fi wà lọ́dọ̀ ó bọ́ mi ó tún ra aṣọ tuntun fún mi pé kí n máa wọ̀. tó wáyé pé èmi náà mo wọ Amẹ́ríkà yìí ṣé o lè ràn mí lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o ṣe gan rẹ. ẹ so ló wá ń sọ nígbà yẹn àbámiyíká fìyẹlẹ ìjàre gbogbo ẹ náà ọwọ́ náà ló wà sàmà dúpẹ́ náà ni tákọ pípẹ títí bá bi ọwọ́ aago méjì ọ̀sán yẹn a máa máa gbéra lọ. ok ok no problem. náà try take care rẹ̀ náà máa wọlé. o ṣe gan pàdé mi mo Hi Sophie. Hi, how you doing? I'm fine. You doing good? <laughs> Hi. Hi. This is my friend Dee, the one we spoke about. Okay. Hi. Hi. So we brought some stuff from um, for the next uh, phase? I mean, you know, we've been spoke about before. Mm-hmm. He's a good boy, like you say he is. Ah, Chopin, oh, I'm a good boy. What do you think? Always yeah, loyal. Of course, of course. I mean, he's a very good person, though. I ain't gonna lie to you. So, I think as you guys keep um, the end of the bag to each other. Thank so, you, Ushi. Why anybody should have exactly. Well, I hope so. I mean, I hope so. Well, since you say so, and you guys already met each other, I guess I have to leave then. Ah, Shokpo, you are leaving so early, you don't even... Yeah, you ah. guys still have to be at work in the evening, so I just want to make sure you guys ah, meet up ah, first. Okay. And okay. Yeah. Ah, Oshegun Padini. Well, you have nothing to worry about on my end. Thank you. That's good. Let me get your bags while you walk into the car. Okay, That's thank you. I appreciate that. Thank you. dé tó ń gbá báyìí o tún ti lọ mutí yóò wọ ọmọ ẹ̀ ah, ṣé wọ́n fi ṣe ọ ní gbogbo ìgbà ni ṣé ò nínú kankan tó ń rojú kó mọ́ mutí lọ gbogbo ìgbà Bámidélé. Mami ẹ wo ibi ló pa níbi kí ló wà nílẹ̀ tí mo lè jẹ. Ibi ò gbọ́dọ̀ mọ́pọ̀ àjàjà téèyàn bá ẹsẹ̀ mú kẹ́míkà tán èyí wàá máa dúró ọtí tó mú tó fi ń rùn bá ibi ò ní pa torí bí kìíní ìbílẹ̀ bá ti mú tí ń tán ni kẹ́míkà wọn mọ̀ gbẹ̀yàn ọ̀nù ni ọmọ kóyàn ọ̀nù pọ̀ kò burú o oúnjẹ wà ní kitchen kó lọ gbé kó jẹ o. sẹ́ẹ̀rì màmí ẹ má fọ ọ ẹ farabalẹ̀ ó máa tó sẹ̀ gbogbo ẹ máa tó dà náà. Hmm, ó máa tó sẹ̀ ṣé ó gbẹ́nu ókè báyìí ni ọmọ sọ̀sẹ̀ ẹlẹ́nu àbí bẹ́ẹ̀ kọ́ láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ ò wá rò pé yóò kàn ṣẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ṣé bó ṣe wá tó yìí o ò lè sun mẹ́ta tẹ́gbẹ́ rẹ̀ ń sùn kó tiẹ̀ wáṣẹ́ kankan nípa tó kó o máa ṣe o ò lè ṣe bẹ́ẹ̀. màmí ṣe ó pọ́sibú kéèyàn lẹ́gbọ̀n ń lo òyìnbó kí tí wọ́n máa ṣe wàhálà níbi táwọn ẹ̀gbọ́n máa tó ṣe nọ́mà tó máa sẹ́ǹdì owó máa ṣe wọ́n bó bá ti wọlé máa wá nǹkan tí màá ṣe gbogbo á dáa ibo ló ń jẹ mí wá ìsọbi tó ń jẹ wá ṣé hmm. nọ́mà àbítẹ́ máa gbé sí ni. àánú rẹ̀ ò ṣe mí torí pé gbé wà ń lu èbò ló ṣe ń sì gbèsè ayé tiẹ̀ rádaràda torí ó lẹ́gbọ́n ń lu èbò ni ò ó ṣiṣẹ́ lóò gbèsè ayé ara ti ṣé o mọ̀ wípé tẹ́gbọ̀n rẹ bá ṣe ti pó níyàwó tó ti lọ́mọ tiẹ̀ ó ti ní bùkátà tiẹ̀ a tún wá kan tiẹ̀ mọ́ a ní ò ṣe mí a ní ò ṣe mí mo ti gbọ́. ṣe má jáde mi àtàwọn ọ̀rẹ́ mi ó ní kan tàjọ máa ń ṣe bẹ̀tẹ̀ má wọ tó bá débẹ̀ ẹ̀yin náà máa rí ọjà lọ ẹ ṣe. Hmm. Hmm. tó ní ọmọ yóò tó wá gbọ́n báyìí ọlọ́run. Ah! agbójúlógún mọ̀ kí rẹ̀ kó sì ta. Sophie, Sophie, please. I can't do that. Oh, stop it. You know you want this. I paid you. I'm not here for that. <laughs> Come please. here. No, no, I don't want that. No, I can't do it. I gotta make a call. I gotta go. hello hello ya Ṣọpẹ́ it's me B yes mi ò láì gbogbo nǹkan tó ń fẹ́ máa bá mi dánwò she want to handcuff me do slave and master do all this stupid stuff kí ló fẹ́ fà what I pay her mi ò lè ṣe yẹn now I can't do that mi ò lè ṣe I'm a child of God kí ló mean báyẹn ṣe lamẹ́ríkà ni really that's how they do in America no way hello. Ṣọpẹ́ hello ah o wango, tẹ What is taking you so long to get in the bedroom? I've been waiting for you forever. See, Sophie, please. I'm not here for that. Ogbowo, we paid you. Please. I need you to know one thing. That your job is to please me, and then you can do whatever else it is that you want to do. No, it's final. I'm not going to do because I'm not down for that. Or else I'm not going to eat in this house anymore. From where I come from, a man is the head of the house. Well, this is America, and I can guarantee you if you're not going to do it, someone else is. As a matter of fact, you can leave, and I can call someone else over right now. Leave? Step outside in this cold weather? What do you mean? Yes. Don't you leave. have human feelings in this cold no, weather? I don't. Okay, let me get my blankets and jacket. No, you're not getting anything, and if you don't leave or obey, please, okay, okay, let's go. place. Ah! Oh my gosh, in America. Ha! Ah! nẹ́tíwọ̀kì ò dáa rárá o mo tún ti bọ́ ọ̀tá láti inú ilé ah, ẹ ǹlẹ́ o. ẹ káàsán ẹ lẹ́ wá bá. ẹ ra o ẹ káàárọ̀ o ṣé kò sí nǹkan kan. lọ́kùn ìyá bí yìí la wá wà. ìyá bí yìí. bẹ́ẹ̀ ni sà. ṣé ò sí nǹkan kan. kó mọ̀ bá a sí náà ni bàbá àjọdájọ ni lábásìkò àjọ àkọ́kọ́ fún ìyá bí yìí àmọ́ látijọ́ tí ìyá bí yìí ti gbàjọba èmi ò bá dájọ́ mọ́ ah, ah. bàbá ó ti di gbèsè sí wa lọ́rùn àwa náà ń gbowó ìyá. òun ti kájọ. ìyá yìí gbowó tán ni ò bá dájọ́ mọ́ ah, ẹ mọ̀ gbà wá ìyá bí yóò wá sí nítòsí báyìí ah. eh? bí ń rákòrò ní ẹ ti jẹ. Ah. Eh. Ah. bàbá bíyì bàbá ti pè ya bíyì lórí aago ọmọ gbọ́ àní mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ àmọ́ rí. ńgbò tí lóun ń bọ̀ ẹ mọ̀ retí ẹ èyí wo ni àtẹ̀ ń ṣe báyìí. lọ́sùn mélòó ní láàfin retí rẹ̀. àti ẹ wo bó ṣe ń sọ fún wa látijọ́ iná nìyẹn àárí ìgbà táàrí náà ló já tún wa wá sílé bàbá ẹ̀dá ah, kò sínú ọ̀dà kò sínú ilé òkè àbí kílẹ̀ wá kí n ṣe báyìí èmi kí mo sá kájọ lọ́wọ́ yín. Ah ẹ dákun bàbá bíi ìrànlọ́wọ́ wò lẹ́wọ́ rò pẹ̀ lè ṣe fún wa gan tá a fi mọ ibi tí ń gbé àti pàápàá owó ìkí ìṣòwò wa bàbá bíi àwa la síwájú àwa la sì pé kó kọ́kọ́ gba alákọ̀ọ́kọ́ àwa làwọn tó lówó ń wá ká ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. ńgbẹ̀ jó lórí ẹ̀yin ò ṣe kọ́kọ́ kó náà kẹ́ ẹ tó kó fún un ebo lórí ní kọ́kọ́ kan tí ó bá ti wà níyọnu ẹ̀ mọ̀ pẹ́yìn lẹ́ẹ̀mọ̀ dáhùn fún un. àwa náà ṣèṣe abiyamọ ni òun ló sọ fún wa pọ́ mọ́ òun lọ ìlú èbó nǹkan rẹ sì wà náà wọn lọ́jọ́ ọmọ tí a náà dẹnu èbò ìlà ọmọ fi kọkọ fún. nbọ ló lọmọ òun lọ. mọmọ ah, jẹ àjẹ. ló lọmọ òun lọ. ìlú èbò. Ah. ẹ wo hmm. ah. wọn ẹ lọ ìlú èbò òde bá wa o <laughs> ẹ jẹ́ nsòtò ọ̀rọ̀ fún yín tẹ́ ẹ bá fẹ́ rí i ṣé bẹ́ẹ̀ mọ agboolé bínú konú tẹ́ ẹ bá débẹ̀ yẹn béèrè pé ta ni ẹ̀gbọ́n ìyá bíi ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ sá lọ kọ̀mọ̀ pé mi gan mọ̀ torí mi fojú bowó tọwọ́ yín bá tẹ ẹ má wulẹ̀ mú wáyìn ẹ má mú lọ́dọ̀ àwọn ìjọba ṣùgbọ́n ẹ má pẹ́ mi mo sọ fún yín o ẹ tètè mọ lọ́bẹ̀ ẹ bá ẹ bá ẹ bá ẹ bá ń bẹ̀. hello bayo what's good bro man i'm not good in fact i'm going through a lot right now ojú mi ń rí. ọmọ akátá tí just doing a lot right now kí ni for real mi ò lè máa ṣe ogbó eléyìí lọ mo fẹ́ ṣe dà. why do you ah. keep speaking in your native language when you know that I can't understand you are you trying to harm me or something. ìlà sìn what do you mean I'm trying to harm you can't I talk to my friends and family back home in peace. you need to know the reasons why you came here as, as a matter of fact I will be confiscating this. What do you mean? How are you going to get my phone from me? How do you want me to call my family and friends back home? Did you forget who makes the rules here? Whose house this is? Did you forget who calls the shots? I call the shots. And now either I confiscate this phone or I can call the cops. Call the cops? Every time you keep threatening me with calling the cops, what do I have to do with that? I can call the cops or you can head upstairs and get ready to get me a foot massage. Foot massage? Sophie, listen. It's not gonna be more than a foot massage. Do I have to count to three? One. Ah, please, Two. Two. Ah. Three. Tofi, mo gbé. Ah, Jésù. Ah. ẹ̀yin gà kí ló ṣẹlẹ̀ ẹ bẹ̀rù kọ́ dorí kodo nínà ẹ já wa ẹ já mi ẹ jẹ́ kí n mọ̀ bó ṣe wá sí i. àbá ní ìkú gogo tí mo máa ń gbé yẹn máa yí lọ fọ́ọ̀kù ní ọ̀. pa sórí bí mo ṣe kọ́kọ́ jókòó pé ah, kí ló máa ṣẹlẹ̀ wọ́n ti kọ́kọ́ score one ah, mo ti rẹpẹ̀tì pé òkè ó máa ṣẹlẹ̀ lẹ́nu in the next thirty minutes mo pé ẹyọ kan máa wọlé ọmọ bí wọ́n ṣe fọ́ọ̀kù tí wọ́n score mọ́ nìyẹn bówó ṣe wọlé nìyẹn. ẹ dúró náà ṣé torí Man U case láyé wà ń bí ni àbí akọ̀fẹ́ discuss ilé kárẹ̀ gbà bí máa lọ síbi tá a ti máa ń ṣe fàájì torí bẹ́ẹ̀ mi ṣe wà ìṣàkítì fẹ́ o ó dẹ̀ ti ní lọ́kàn pé tá a bá ti kúrò bíi fifteen ni máa ṣe kí ni ni máa dà sára ni máa fi dínà tó bá wà ah! ah, ìwọ tẹ́ kọ́ máa ṣe ni ẹ gbogbo yẹn tẹ wá ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ ìwọ tẹ́ kọ́ máa pàṣẹ lẹ̀ nísìwọ́ máa sọ pé ẹ ọmọ ọmọ mi ni mi ẹ má pa mí fún ìyá mi ìwọ náà wá ń dún gbogbo ìyá ló pe rẹ ló dùn. ọ̀gbẹ́ni ìgbà kan nìyẹn mo ti strong mo ti gallant. ẹ ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ sí ẹ calm down ẹ bọ jíjẹ kò kí pa. naso ọtí tá a máa mú kò lè pa wa. hundred a máa gbéra a máa lọ síbẹ̀ a máa wọlé kanlẹ̀ àbí kílẹ̀ fi ìyá mi kò. ẹ ẹ ṣe sùúrù ẹ̀yin èèyàn yìí ìjà wà ìjà òsì. always guide you èmi ti guide ìdè yín. Ee mo gáàdì dé ọlọ́sẹ̀ mo gáàdì pa ọlọ́sẹ̀ mo o tún máa ń náwó láti jọ èmi náà ṣe kí ni. gbà síbẹ̀ ọlọ́ ọlọ́ mo yà ẹ̀lẹ́ o. ìyá bí yìí. Ah. <laughs> ìyá bí yìí mo wulẹ̀ sálọ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ṣé ó wáá dábàá ìyá bí yìí wọ́n wí bẹ́ẹ̀ àṣẹ lóòótọ́ ni ah. mo nírọ́ ni eh. wọ́n ló ti sánlé ó sá kúrò nílé ọkọ ó ti wá dálé mo sún sílé ẹ̀gbọ́n rẹ̀ ah. ìyá bí yìí torí ọlọ́run ó wá gbowó ló bá sá lọ eh. àlọ́ la rí àràbọ̀ sọ wá rí báyìí pé ẹgbẹ̀rún sàmú rẹ kò lè sámọ́ náà ń lọ èmi ti mọ̀ pé bọ́ ọba sanjima àmọ́ sátidé sọ́wọ́ àtàn. ẹ jọ ń torí ọlọ́ ẹ̀ mi mo mọ̀ pé ó yẹ kẹ́ ẹ bínú àmọ́ kò wé mi náà bẹ́ẹ̀ bí gbogbo nǹkan ṣe rí ló fà ẹni ọ̀fọwọ́ rámara ọ̀lú èbó ìyáwó mi ò mọ̀ pẹ́ sọ̀rọ̀ tó débẹ̀ hùn hmm. ìyá bíyì sẹ́ni tó bá rán ọmọ lọ lóòbó mọ́ rí bó ti rí ìwọ tó yẹ kó mọ̀mọ́ rẹ lọ́mọ́ pa kó lọ rè mọ́ fọ́ọ̀kùtà kó mọ kó wálé wá fún ọ ngbò tí ẹ̀kọ́ pé jẹ́ pé ìlú èkó ẹlòmíì náà ìlú èbó náà ni kò jẹ́ àmọ́ ẹni tí ń parọ́ àtẹni tí ń sòótọ́. lẹ́nu kan ìyá bí yìí ó ti di ó sánlé wá gbowó tó tó sì sá kú òǹlé kódà. ẹ kú ajé. ó ó dé. tí kìnìún ẹsẹ. kí ló tẹ yàn bí ọjà. àwọn èèwọ̀ ni wọ́n ń wọ. ẹ dẹ́kun ẹjọ́ yàrá yín bẹ́ẹ̀ ẹ̀yin gbẹ́gbẹ́nu òsì lọ́sàn. ẹ bá tẹ̀yàn yín lọ́wọ́ ẹ tirẹ̀ tọ́jà yín lọ́wọ́ kí lẹ́wọ́ àwọn bí ẹyẹ gà. ebe wọ àárín ọjà ni èrè ìyàsọmọ ńlá ẹ ti wò. Ah. Ah. Ah. yóò mọ̀ dá fún ìyá wa yóò dá fún yín. <laughs> ìyá bí yìí wọlé ọkọwọ jáde wo wa la fẹ́ gbà bá a bá gbowó kúrò níbí lónìí à ń lọ. sọyẹ ń kásọ ó sì wà lára wọn ẹ sẹ wọn kú òun bí èmi ọ̀fẹ́. ìrìnàgbọ́n gbádùn tó o bá bẹjọ wọlé lọ kó wọlé lọ kó bá wèrè pọ. kí ló dé. ìyá bẹ ti gọ ni. kí ló dé náà. lóbi sọ fún mi pé kí ló dé. nígbà tí ń pariwo tí ń sọ̀rọ̀ báyìí ṣé ká mọ̀ lè bá wọn dá sí i. ọ̀dọ̀ ọlọ́ọ̀bá yín ọjọ́ àpamọ́ àpamọ́ lẹ́yìn kan rí igbó gbọ́ wèrè kú òbí gbọ́ wèrè kú òbí jẹ̀nà jẹgún àbígùn ọkọ lẹ́wà ah. òsì ọ̀rùn tí ń kọ góòlù. ọjọ́ tójú bá rí bi níbi wọlé oní yìí gbowó wa. ìyá mi. kọ̀dá ńlé kọ̀dá lóko. ẹ sá ní sùúrù fẹ́ gbọ́. yàbí tí n bá tó ró mi lójú ẹ kọ́ ta kẹ́ mọ̀ sọ kankan mọ̀ sọ mọ̀ sọ sí ń gbá mọ̀ sọ sí ń gbá. ọlọ́run ní báyọ̀ yìí jẹ́ ìyá ọ̀gẹ́lẹ́ lọ́sẹ̀lẹ̀. three hundred thousand. bẹ́ẹ̀ ni bàbá three hundred thousand ni kéèyàn gbàdúró owó nǹkan sì sá lọ. Oh, bàbá kò ah! wọlé ní ìsinmi. ó lè níyàbí yìí.

àgbẹ̀ sì wà lọ́jà kó rí ọmọ tuntun ó pa tàbí kó wọ́ ẹjọ́ wà ní tí ṣe rí owó yín three hundred thousand owó tó mọ̀ ní iye àbùkù mọ̀ kan o three hundred trillion mo ti fẹ́ pè trillion mo ti fẹ́ pè ìlọ àwọn ètí ìtúwó kankan jọ á ṣàjọ náà ni a máa ṣe pẹ́ lójú ẹsẹ̀ lákọ̀ọ́ fún yín ni ó gbèsè tí ọ̀bà gbẹ̀mí yóò gbẹ̀mí èèyàn ni ṣé o ti yé yín mo wá ń tún àsìkò yín sọ fún yín ẹ fún mi lọ́sẹ̀ méjì. ọ̀sẹ̀ méjì àbí kílẹ̀ wí. bẹ́ẹ̀ mo tọ́ sọ mo rí pójú tí ń tutù ẹ̀yin ẹ̀ ṣáájú àdìgbòlógi ẹ̀ sì ṣe gànbu èèyàn ṣe é gbọ́ tọ́lá èèyàn ni ó wò bí apá ń tóbo yìí tí ò yé mi bí ẹ bá fi irú yìí jẹ kọdínétọ̀ tí ò fi yìí kọdínétọ̀ ẹ lè gbé báskẹ̀sì síyàn lọ́rùn. wọ́n ṣe gbẹ́gbẹ́ ńlá nígbà wọn jẹ gbèsè. bàbá ẹ wo bí ọjọ́ tójú bá rí ibi níbi wọlé oní ìgangan la gbá àbá gbowó kúrò bí àkúrò á lọ nì. àwọn òtẹ́tà bá lè ibi tá a sùn sí ládé ìyá àgbòwò wa ká tó kú òmí. ẹ fi ilẹ̀ ṣe bọ́sẹ̀ méjì ni ṣe bọ́sẹ̀ méjì ni kò sọ́jọ́ téèyàn dá tí èpè ikú tó sì yàwó ò ní pa wá ìyá wa sọ̀rọ̀ burúkú tí bàbá burúkú ìwà dà lẹ́ ní ìsìn ló jẹ́ kẹ́ rò pé bóyá ká máa lọ ká tún padà wá. ó wà láti wá fẹ́ ṣe ẹni tá a fẹ́ gbowó lọ rẹ̀ láàárọ̀ ti dọ̀sán máa lọ́tọ́ dọjú alẹ́ tó di kánrin kése. ọlọ́wọ́ tí èyí mi gan pàápàá ẹlẹ́rọ máa ń lo ìbò ayé yìí sí rí báyìí. ẹ ní sùúrù ẹ ní sùúrù. bàbá èyí á máa ṣòwò tí ó sọ ti yá sí máa ṣòwò tí ó jèrè sùúrù lẹ́nu tẹ́ ẹ gbọ́ ojú òní sí. àṣegèrè ní tíá ẹjẹ́ lọ àṣegèrè ní tíá. ẹ má bínú tẹ́ ẹ gbọ́ ojú òní tì yín o ẹ rò owó yín gbà ayé ó sì yẹ yín. ìyá bí ìyá bí kí lè ṣe ọ ẹ rẹ kọ agbádùn. ọlọ́mọ ọjọ́ bọ̀ lọ́gọ́ stroke onírúurú kan àrògùn apá kan ẹsẹ̀ kan o. sọgbọ́ sórí tọrọ bá ti rí báyìí solúsàn ló kù ọlọ́mọ ìjà rẹ̀ tá a fi fi nẹ́ẹ̀tì tá a lọ fi pokàn so máa pé ìrẹ́kọ̀ mi ti suicide. ṣó dáa bí mo ṣe ń ṣẹ̀sìn kiri lẹ́sùn tá a yí ọmọ ṣe ẹ̀sìn ni mo ń ṣe yìí hmm. ẹ̀sìn rẹ̀ gan. àwọn tí a wà tí a bá gbé báskẹ̀tì kan lọ́rùn tí wọ́n ní oṣù ń bodè lọ́nà ìbẹ̀rẹ̀ ẹjọ́ fíṣẹ̀ bí ìlà fíṣẹ̀ bí ìlà kí ló fẹ́ mọ̀ wí ah, irú nílà sí rẹ̀ bù sí sọ́gbọ́ tó ní mo ti léwu. Ah, ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run bóyin láṣẹrí o ẹ ṣé gan ni. Ah, mm. ọlọ́run bò mí láṣẹrí mm. ọ̀dà ẹ̀tẹ́bi tí mò ń lórí káṣírí wo lè bá a bọ̀ kọ́ má bàa tù tán. kò ní tù bàtẹ́ ti kọ́ mi náà ò ní jó tù. èmi sáré sọ́tún nítòsáré sósì gbogbo bí bá súná nídé tí n bá kójọ lọ́tọ̀ tí mo kójọ lọ́sì lọ́tìyọ̀ tí n bá rí bí one fifty one fifty. one fifty thousand. ìyókù nǹkan kò síbi tí n ti sáré kò síbi tí n ti rí ìyókù. ìlówó kankan kan pamọ́ kankan ọ̀tàn ọ̀tàn bí ọ̀tàn olórí ẹbí wa ṣubú lórí kẹ̀kẹ́. o sì lóò ní nǹkan kan lọ́wọ́ tó fún wọn wọn bẹ lọ́sibítù. ẹbí mo ti ní wọ́n gbé wọn lọ arọ́gun mo ti ní wọ́n gbé wọn lọ arọ́gun á lọ bọ̀ wọ̀ wọ́n bó bá jẹ á fún wọn ni. ìwọ kò jẹ gbèsè ìwọ lọ san ọmọ ìgbà tó lówó wò ọmọ orí ọ̀nà ń bẹ ọmọ orí ọlọ́ọ̀lú èbò. àmọ́ ní sọmọ ìyá rẹ tí kò níye tí ọmọ jẹ lọ́dún. ọmọ ìyá mi ò wà nínú iye òrùlé kan nínú ilé ọ̀dọ̀ mi ọmọ ìyá mi ò ní rí òrùlé kan nínú ọ̀dọ̀ mi. ẹ tó pọ̀ láti ilé ọmọ mi tí ó pè yẹ tó wá fóònù lọ́pọ̀ rẹ̀. ìyá bílí ìyá bílí níjọ́ tí mo ti fi ọ ìnà rí ọ̀rọ̀ ẹnu rí ọ̀pọ̀ àyà fún ọ. ìjẹ̀rẹ̀ ọkọ mi mọ́ mi. ọkọ wo ló jèrè ó mi ó mi ló ṣe jàlá mi ẹ̀fẹ́ tí ń quiet I want to be nǹkan tó ń gbénu ó máa jáde ṣáà ọ̀rẹ́ ìyàwó yín tó kú òun lẹ́wọ́ kókó mọ́ fẹ́fẹ́fẹ́ kí ló kan ayé ẹ̀ pẹ̀lú pẹ̀yàn kú ẹ̀. if you touch me with your filthy hands my tì can boil lójú. Ah! who is nike tó ń dúró díẹ̀ ló tẹ̀ kù. ọ̀dẹ mú ọ. ẹ̀sìn bàbá ẹ̀ títí bàbá ẹ̀ fi ṣe tó fẹ́ sí òun náà pa ni. ẹ wọ́n di sílẹ̀.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 that the two of you conspired to kill Adisa. Eh, wèrè tó fẹ́ lóyún kọ́. Ah, ewo, long story. Make it short. Yeah, yeah, yeah. Èdùmàrè ṣọ́ wa o lọ́wọ́ ibi. Ṣéèké o, ṣéèké o bele. Ènìyàn boni lara ó já aṣọ lọ. Kò dẹ̀ ní ayé ò ní dáa mummy kò ní ragbá fún atọ́ àti bí a ti rẹ̀. arúgbómọdàgbà òjòkú ni wọ́n rán ni wọ́n rán ní jòkú wọ́n fẹ́ arúgbó. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwò tá a bá wí fọmọ ẹni agbọ́ kí n sọ fún ẹni ìwọ ló kọ ló gbà. abẹ́mọ́ o àtẹ̀tùtù tọmọ ara ibà kò tí ìrókò rọ ara ló mú retí ó fi sàn. mo ti wá yín délé wọn sọ pé wà ní blog industry yín níbí ló jẹ́ kí n máa bọ̀ ń bímọ. kí ló dé tó ń sọ movement mi kiri kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri àṣesílẹ̀ làbọ̀ wá bá ohun abáṣe làákẹ́sàn rẹ̀. bí yín gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ ní ìdàtí jẹ́ kí ẹnikẹ́ni kó máa wàásù fún yín ní gbogbo gbà. èlé lẹ ti wá rí lò. a ah, ṣe rí thirty thousand. yíyan one seventy. yàrá mò ń yí o tí mò ń pè o má kọ́ yìí o ara ẹ̀ rè é. mo gbé tó lè tó lè gbé inú mi inú wa o. ní àgbékẹ́ ọmọ tí ìyá bí tó fọ̀jà àràn pọ̀n mi ò ní dé church yẹn mọ́. àjọ àjọ plan ẹ̀ náà ni. àti pé lájọ nílé ayé. dókítà kí ló wí bóyá mélòó. fi dáàdi mi shock. shock yes. sọ wọn pé kò lọ sí church mọ́ ó decide láti má lọ mọ́ èmi ò bá yín o jẹ́ ìrànlọ́wọ́ àwọn nílò ìrànlọ́wọ́ mi jẹ́ ìrànlọ́wọ́ jàre. ọ̀run wò wá ní gbàgede. ẹ̀sìn kí mo tiẹ̀ wá ń fira mi ṣe kiri báyìí torí ọmọ torí ọmọ mo sì dóní yẹ̀yẹ̀ káàkiri gbogbo ayé ah mo mọ̀ ní gbìyànjú ajé mọ̀ ni kódà ẹgbẹ́ mi mọ̀ wọ́n bá san one fifty thousand nínú gbèsè three hundred thousand tí mo jẹ tó bá fẹ́ san sí ìyàwó Yorùbá gbà kó sanwó òun kọ́ kàtẹ́ wàá gbàpò tẹ̀ wàá sanwó oníkọ̀kọ̀ one fifty balance tó kú ń bo ní ti rí san kí ló kù tí mo fẹ́ tà tí mo tún fi san gbèsè mo ti do ní òòwò. ẹ wo ikú yá jẹ́ ìsìn lọ. màámi hmm, màámi. lámìdélé. Mm, kí ló tó wá ń pariwo mi bọ̀ láta láti ta ibi nílé ló ń bọ̀ mi ló ń bọ̀ wá bá mi. ìdùnnú ló ṣubú láyọ̀ ah. ṣe rí mo lọ ta kíní géèmù tó máa ń gbá lórí fóònù yẹn ni mo lọ play mo wá gbé gbogbo bí mo ṣe jẹ nìyẹn olóyè kí n máa sábọ̀ ń lé so mo ṣe wá rò pé kó tó di pé owó ọwọ́ mi mo nà tán wá pé kí n mú five thousand kí n fún yín kẹ́ fi ra ọkọ̀ ọbẹ̀ ká fi jẹun nílé. Bámidélé o tún fi kún tẹ́tẹ́ kún tààrẹ̀ o tún ta tẹ́tẹ́ ah! ọlọ́run mi o kí lè ṣe mí kí ni mo ṣe fún ọlọ́run ó fún mi lọ́mọ méjì àkọ́bí sọ mí do ní gbèsè ìkejì ló tún sọ do ní tẹ́tẹ́ ọ̀mù tí mọ́ mi lára ẹ̀ ah! lọ ṣàánú mi wo kò burú o ọlọ́run lè máa wọn náwó yàǹtẹ̀ mi mi ní náwó àdàrùn mi ní náwó onítẹ́tẹ́ ebi ó yà pa mí kù ní kàkà tí màá fi náwó tó kó wa wo oore kan ni mo lè ṣe fún ọ lọ sọ́jà fúnra rẹ kó ra nǹkan tó bá wù ọ jẹ ní ẹgbẹ̀rún márùn-ún tó ń kó òkè oore tí ì ṣe fún ọ ni pé mọ̀ bọ́ ọ ṣe àmọ́ bó bá ti tán kó wọ́nà fún ara rẹ tó fi mọ́ bọ́ra rẹ tó nígbà tó tó gọlọ̀tọ̀ gọlọ̀tọ̀ báyìí tó mọ̀ pé yẹ kó mọ gàgàgà yá àti ẹ lọ́wọ́ kó wáṣẹ́ tó ṣe jẹun táyà ọkàn wọn ò fi balẹ̀ táyà fi ṣàdúró gbèsè sí gbẹ lọ́rùn mi ó rí ìyùn ṣe tẹ́tẹ́ rádaràda ìranù òṣì ni wọ́n náà tún bá káàkiri ṣé fẹ́ pa mí ni. àmì ẹ̀kọ́ sùúrù ṣé ẹ̀dùrù ẹ̀dùrù ṣé tí n bá lọ rà ẹ má sábà bá mi ṣe ẹ má kí n mọ ah, ẹ dúró ẹ jẹ́ kí n lọ tí n bá rà tí n bá ti rà dé ẹ ṣe é kájọ jẹun ẹ má wọrí gbogbo nǹkan máa change ń kò burú kò burú ṣebí torí pé orí mi láàyè ló fi ń ṣe gbogbo tó ń ṣe nígbà bá kú ọkàn yóò balẹ̀ ojú yóò wálẹ̀ dẹ́kun sórí bíbẹ́ orí fífọ́ ni ládùúgbò wa láti mú ṣe kalẹ̀ ṣe bí wọ́n ní ogun òlelelelele kó mọ́rọ̀ ni yìí ní para mi olówó tí ò bá gbẹ̀mí ni kán wá gbẹ̀mí mi ẹ fẹ́ kọ́ pa mí fúnra yín ó sàn ju kí n para mi kí n mọ́ rọrùn dé sí lọ. was lost in thought. After this, I need you to fix the other room. oh, but please, I'm tired. I need to rest a little bit. Okay, but as soon as you do, it needs to get done. done. Huh? Sophie, I know that's where we're going to do something tonight, right? <laughs> okay. Ah, Sophie, please, yeah. uh, I need to tell you something. What is it? Uh, it's about the job. I need to start working. You know, I've not been working since I've been here, and I have family back home in Nigeria to take care. Please, I want to get a job. One condition. What? Have your check goes to me. Ah, Sophie, please, you cannot do that. That's a lot. How much am I going to make? $10 an hour. If I give you half of my paycheck, I won't have nothing. Shokpe and I already made plans and necessary documents. Please. Okay. If I do this for you, and you screw me over, you can kiss your green card goodbye. ah Sophie thank God ah she. ah Sophie ah ah olúwa ò thank God. àṣàwà lẹ́gbọ̀n kò ṣe ń pariwo yìí ẹ mọ̀ ọ̀dà àwò bẹ́ẹ̀ bọ̀ wá mọ̀ ẹ dákun ṣe ibi tẹ́ ẹ jókòó sí ọ̀dọ̀ tí lójú yín. ó rẹ̀ mí jẹ́ ẹni ẹ̀yìn mi ṣe bákan kó sì mọ́ lọ́ọ́ rẹ́ ibi tí bá ti ń gbèdì pọ́n pé mo fẹ́ gbálẹ̀ tí ò jẹun sí ìgbà náà nù mọ́ mm. bínú. èmi náà rí pó rẹ̀yìn díẹ̀ mm. torí tí ò bá rẹ̀yìn díẹ̀ ni rírẹ̀ tọ́ rẹ̀yìn o kò ní kẹ́ ẹ mọ́ lè ṣẹ̀ tọ́ síta kẹ́ ẹ jókòó sínú ìdọ̀tí yìí o kò ní kẹ́ ẹ mọ́ ro ìró kẹ́ ẹ róró lásán kẹ́ ẹ mọ̀ wọ bùbá sí gèlè rèé o gèlè lẹ́mú sí i o ó sì rẹ̀ yín ọ̀dà ìní sọ̀rọ̀. bóyá kó bá ń pe bílí kó bá ń gbà tó bá sì ti gbà mí tó bá kàn mí wọn mọ̀ ń gbà fúnra mi. bílí èwo. ọmọ rẹ. bílí mi. Ah, kọ́ bá yín gbálẹ̀ ìwọ ọlọ́run bí n bá ní ìfẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn sàmọ̀ tọwọ́ bọ̀ mí lẹ́nu ẹ̀ mọ́ mi ọ̀rọ̀ mọ́ ń gbé mi nínú ah, sí yín. sọ́kàrà mi ò lè fún yẹn. mo jẹ́ sọ sọ́dàkùn. ẹ lè mọ̀ rí ibi gbà sí. Ah, ah! kémi ọba yín pé bílí kọ́ yín gbálẹ̀ mo ẹ̀sẹ̀ mọ̀ pọ̀ ọ̀rẹ́ yín ni kì í wá sí pọ́ọ́rẹ́ yín lásán o ọ̀rẹ́ yín dọ́pọlọ ọ̀rẹ́ yín dé gbogbo ara ẹ ti síìkì máa o kémi ọba yín pé bílí kọ́ yín gbálẹ̀ ẹ dákun tọkọ tèmi bá dé ní ìsìn tó níbo gbogbo léṣe dọ̀tí tó wá lé mi ìta tó ní kẹrù mi sẹ́fẹ́ sọ mí di dààmú mo ṣe dání bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí wọ́n ìdálé mo sún lágbo lé wa wọ́n ti fi yàrá mi rẹ́ǹtì kò síbi tí ń kẹrù lọ bí ìtọ̀dọ̀ yín kódà ẹ mọ̀ yọ mí lé ọkọ̀ ẹ sàmọ̀ wíwà tẹ́yìn ò fi sọ̀rọ̀ mo sàǹbà yín dé mọ́ ni ìfẹ́ rí yín fíbi tí ń wọ̀ mọ́ ẹ wá wò ọ̀rọ̀ yín ò dùn mí ìṣẹ́jú márùn-ún mo wá fún yín kẹ́ ẹ fi dìde báyìí kẹ́ ẹ lọ mú gbálẹ̀ kẹ́ wá gbálẹ̀. ìyá mi mo dá yín lọ mo ní kí bílẹ̀ ọmọ rẹ ọba ń gbálẹ̀ ńlọrọ pọ̀ tó báyìí tó bá jẹ́wọ́ gan mo ní ọgbálẹ̀ ọ̀hún kan. obìnrin dà tó bá tẹ́ ẹ bá ìsọ̀rọ̀ ẹ̀ ka àbùkù olóròǹbó ìkan yìí ní àbùkù gidi ìmú <laughs> àbùkù ìfìdá agbádá ìfìdá bùbá ìtàn wa bá ń fi gèlè sí i lémi. ẹ sọ bẹ́ẹ̀ ní olé ọkọ tí ń fẹ́ mi sí tí mo ti ń sabi àmọ́ tí ń lọ dálé mo sú ṣe fẹ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu ni ṣe fẹ́ jẹ́ ìsọ̀rọ̀ ni èmi tó ṣe pé ìyìnlẹ̀ sọ̀rọ̀ ẹnu mi tó ń rí ìyàn fín hmm. bí ó bá bomi sí mi lẹ́nu báyìí bẹ̀lẹ́ ẹ bá ẹ ṣáà tọwọ́ bọ̀ mí lẹ́nu mo sì ń àfọ́ ìdí yín tó ìyìn bá yín gba ìwà kan ìní àbùkù olóròǹbó ìṣẹ́jú márùn-ún mo fún yín kẹ́ fi dìde kẹ́ lọ mú kẹ́ gbálẹ̀ tí ìṣẹ́jú márùn bá pe ẹ̀ bá gbà ah! àwọn ará àdúgbò ó sì mọ gbogbo bí tán yín ṣe jẹ́ látòkèdélẹ̀ hmm. ṣé wàá rí bílí tẹ́yìn sọ pé kọ́ lọ́ba yín gbálẹ̀ o ẹ dúró ṣe fẹ́ mọ fún àwọn ọmọ tèmi wá àwọn ọmọ yẹn ni àwọn eh, eh, eh, àwọn ọmọ tí ò wúlò fún èèbò tí wọ́n sọ́ọ̀tì fúnjọba tí wọ́n ọ̀dà fún rajaraja ẹ tún ṣe tíjọ́ ní ìfẹ́ pè ló lè ẹ tún ṣe fún yùn ẹni ọmọ sá lọ lomẹ ẹ lọ lọ lóyè bọ ẹ wá fi wá àwọn ọmọ alálùbárí ká tó ṣe pé wọn ó di gómìnà lọ́la ẹ mọ̀ lo kinní yìí ẹ mọ̀ mú kó nílé bẹ́ẹ̀ ṣe bóde ẹ ti mú bóde nílé ìṣẹ́jú márùn-ún mo fún yín o tọ́ba ẹ láàsì gbogbo èèyàn ní ọmọ ibi tẹ̀ tiwa ni wọ́n mọ̀ pé ẹ wá dálé Mọ́súnbì ni ẹ̀yin aláyọ̀kú da o ẹ káàárọ̀ o. Hey. wà nù kí n rọmọ ìyá bílẹ̀ kí n ṣe àbí bò lọmọ ìyá bílẹ̀ ò ṣe dúró sí gbálẹ̀ bí mo ṣe tó yìí lọmọ tí ò tẹ́gbẹ́ ọmọ mi ah, lóhùn o mo fìyà jẹ mí o. hello. hello ta ni o. yes ma èmi ni ẹ má bínú. ìwọ wo. ọlábìyí mi ṣọ́wọ́n Ọlábíyì mò ń gbọ́ yìí Ọlábíyì ò ṣe dáadáa ò ṣe dáadáa ò tí ẹ wọ ẹ̀yìn wò o sì fi mí lẹ́nu àdánwò náà láti ìjọ ìyá pé nọ́mbà rẹ kò lọ ìwọ náà ò sì gbìyànjú àti pè. ẹ wọ ọ̀rọ̀ rí bá a ṣe bí mo ṣe rò ó ni nǹkan le ìlú le bíbá yìí tẹ bá tójú mi rí. ẹ gbà mí ọmọbìnrin gba fóònù lọ́wọ́ tiẹ̀ tí wọn náà tọkọ ṣe ni lóò lè gbàgbàkúgbà kó gba fóònù ẹ padà lọ́wọ́ rẹ̀ ah, ìyá mọ̀ jẹ mi ọmọ tèmi nílùú onílùú ẹ ṣé kò fẹ́ kó o sọ Yorùbá mo fẹ́ kó o sọ lẹ́nu lòfin náà gbọ́dọ̀ sọ Yorùbá mọ́ ibi tó ń bá wà ni kò mọ́ ṣèdè wa mọ́ mọ́ dá lóhun olórí burúkú lóbìnrin èyí o ṣé gbogbo nǹkan ṣe àti wáwá pọ̀ ó ti bọ́ sípò báyìí. ọ̀rọ̀ ọjọ́ sí ọ̀rọ̀ dádì báwo ni ọ̀rọ̀ yẹn ṣe lọ. wo ara ti tèmi mò ń rí yí mọ́ bẹ́ẹ̀ o àmọ́ dájú rẹ tó béèrè hmm. ọ̀rọ̀ tí mo sọ fún ọ̀jọ̀ sí ngbà tó ṣẹ̀ṣẹ̀ lọ pé ó ní kémi àtàbúrò rẹ yẹra fóun irọ́ ni mo pa fún ọ o ìgbúrò bàbá rẹ mọ́ torí láti jọ́ náà ló ti lé mi àti ẹ kú òǹlé wọ́n ló fi ọ̀nà méjì jẹ mí ebi ó yẹ mọ̀ tó mọ ìyà tí mò ń jẹ ìwọ náà wọ ẹ̀yìn wò ó ṣe kankan nítorí obìnrin kan títí tí ń dọ̀ láàmú níbi ó wà bàbá rẹ ti lé wa lé tipẹ́tipẹ́ o mo kàn mánéjì ara mi ibi tí mo wà báyìí ni torí àwọn onígbèsè gan ọ̀jẹ̀ ń gbádùn ojoojúmọ́ ni gbèsè ń fà mí lọ́tún náà ń fà mí sósì kọ́lọ́hún ó ṣàánú mi àdánwò tí mo kó sí ni o. dádì bínú gan. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ó ti rí sẹ́ńdù èbò ọlọ́run ṣeun owó tó wá kọ́kọ́ fẹ́ sẹ́ǹdì sí mi èmi kọ́ ni o sẹ́ǹdì ẹ̀ sí àwọn onígbèsè ni o tẹ̀ ìjà kọ́kọ́ san kọ́kàn mi ò balẹ̀ tí gbèsè bá ti kú òun bẹ́ẹ̀ hẹ́n ọkàn mi ò balẹ̀ ara mi ò yà gbogbo àdánwò tó olúwa rẹ̀ fojú kó nu ilé tó onílé tó olúwa rẹ̀ ń gbé onílé onílé náà tún kúrò ń bẹ̀. pẹ̀lú ògo ọlọ́run ó délé láyọ̀ ó ní gbé sájò ó lọ rí ó bọ̀ rí ó kọ́ láti ọ̀la gbogbo mèremère ìlú èbò ó kò wálé wá bá mi bẹ́ẹ̀ ni ó ṣe rí ó ṣe ọkọ mi jọ́ torí ọlọ́mọ pè mí gbogbo ìgbà tó bá ti ń pè mí ọkàn mi ò mọ̀ balẹ̀ ó ṣe mo dúpẹ́ ó dà ó dà ní ìdíṣẹ́ fàbúrò rẹ̀ ó ṣeun ó dà o àṣẹkùn mi ó padà dayọ̀ ó ṣe ọlọ́run mo dúpẹ́ o hmm. ṣeun o. hello ma mami ẹ káàsán ma ṣé dáadáa lẹ́wà dáadáa lèmi náà wà ma mo lérò pé àwọn owó tí mo fi ránṣẹ́ sí láti fi san gbogbo gbèsè tó wà lẹ̀ mo lérò pé ẹ rí gbà ok ok ma ìdí tí mo ṣe pè é ni wípé ọ̀rẹ́ mi kan ó ń bọ̀ ní nàìjíríà so mo fẹ́ ṣètò bí mo ṣe máa fi fóònù ránṣẹ́ sí ká lè máa ṣe fídíò call then mo tún fẹ́ kí kẹ mo fẹ́ gba fúláàtì fún yín ah. Bandele ok òótọ́ lẹ sọ màámi ṣe mọ̀ pé ọ̀rọ̀ àwọn onílẹ̀ yìí èèyàn gbọ́dọ̀ rọra ṣe ọ̀rẹ́ mi tó ń bọ̀ yẹn ọmọ Ìbàdàn lòun náà so màá bá a torí ẹni tí mo lè fojú jọ ni so màá bá a So, bá bá bá bá ṣètò báyìí máa ṣe gbogbo ẹ̀ ó dàbọ̀ ok ó dàbọ̀ ma. mo ti gbọ́ dáńgbà yẹn ok ẹ ṣe mà ó dàbọ̀ mà báyìí. aṣọ tá a ṣẹ̀ṣẹ̀ rà láà sí ìwọ lóde kankan ah. àwọn tí ó ti dáa yóò san fáìnì nù ẹjọ́ òdìjọ́ mẹ́jọ mẹ́tẹ́nì ẹjọ́ òdìjọ́ mẹ́jọ gbogbo òsì orí burúkú tí mo bá kà ń ó ti dà ipò lórí bẹ́ẹ̀ mọ̀ mi ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ kẹ́nìkan kan gbé ẹ mọ́ sọ fèmí èmi yóò pò lórí tí ń sọ fún wọn jẹ́ ìpè ọ́ padà dákun fíìsù wà bí fíìsù wà. ẹ kà sọ. ẹ rọra o. ẹ jọ màmá bíi ìrẹ̀lẹ̀ ọmọ bíyì sọtán ó ti yáwó lọ́wọ́ yín ó ti jẹ gbèsè lọ́dọ̀ ẹ̀yin náà ara ń tá a mọ̀ sọnù ẹ̀yin náà ẹ̀ mojú ẹ̀ mọ́ra bí ohun kìíní ńlá sókò yẹ ká ẹ mọ wẹ́n tẹ́ẹ̀bà yá lówó ké aláya àsán ni ẹ̀yin lẹ́ni ẹ̀ kẹfà tí ó wà fi sẹ̀sìn inú ilé ẹ jẹ́ ìrìn bá ń pè bóde kẹ́ẹ̀wò kẹ́ẹ̀ mọ̀ gbó báyìí. rárá o àwọn ò jẹ wá lówó wọn rán wa sí wọn ni. wọn ò jẹ yín lówó. ṣé ìsọ ọlọ́pàá ṣe ẹni tó bá pọ ọlọ́pàá nìyí ọlọ́pàá wà mú yẹn nínú ilé wa rí bí ti ń kó sí orí burúkú wa bá wa nù lẹ́nu yín wàá pè jáde ẹ pẹ̀lẹ́ ń gọ̀ síbẹ̀ ń bọ́bá ti abóde ẹgbẹ́ àmú sékún ẹgbẹ́ ẹ̀yìn ìbútu ẹ̀ mọ́ wọ́ lọ. ó dà pé mix up ti wà àwa ọ̀nṣọ́ ọlọ́pàá we are bees friends from America láti wá. bí iye o. bí iye ọmọ màmá bí iye coordinator fi sórí map ibi tó gbé wa wá rè. ẹ dúró ṣé ìlú èbó gangan ìlú èbó àwọn èbó ni bí iye wà nítòótọ́. yes Biden's America. America sẹ́tò èkó àbí tá a United States of America. sẹ́bẹ̀ lẹ́yìn náà ti wá ẹ ti ẹ̀jọ́ wọn náà ń rùn lára yín bí ìwà arìn yín sí ìyá rẹ̀ wọ́n ah, bẹ́nu ilé yàrá àkọ́kàn ní ọwọ́ òsì. ní yàrá wọn. ó ní yàrá wọn. so we are the right address. yes ibi ah, náà lẹ wà ẹ káàbọ̀. ẹ ṣe. Ah, bẹ́ẹ̀ bá ti rí yín èyí ó ti mọ̀ pàrọ̀ àlú èèbó ni yín. wọ́n sọ wọ́n sọ wọ́n sọ wọ́n gbèsè. please. ẹ gbọ́ o. ṣé kò ṣòro fún yín kẹ́ tó mọ̀nà bíbà. àdúpẹ́ ah, kí wàá ní kí n fi ṣe yín lálejò báyìí. èmi ò fẹ́ nǹkan kan <laughs> wà ókè. ó dà ẹ jẹ́ fún yín lómi ń gbà náà omi tútù ẹ wò wọ́n tomi lẹ́gbẹ̀ẹ́ ilé wa ń bí o. à ń wà kẹ́fù pẹ̀lú kọ́tà tí ẹ mú nàìjíríà because uh, any small thing àti ní stomach upset na ní stomach upset. Ah, kò burú o ẹ ṣé o <laughs> ọlábìyí mi náà kọ ṣàlàfíà ló wà. ó wà o. Wow ó wà ó wà dáadáa ká tiẹ̀ má tiẹ̀ tí ìfẹ́ rẹ lọ́sọ̀rọ̀ bí má mi fún wọn ní fóònù. Yeah, Ah, eh, eh, èmi nìkan ah ah mo mọ̀ ríra mi àfi bíi mírọ̀ <laughs> ohun ẹ̀dúpẹ́ o mm. eh, èmi nìkan tó náà ni ẹ fún lélẹ̀ ah ọwọ́ mi ní kànsálẹ̀ àpò yóò mọ orí ṣe ni wọn ní gbòkú rẹ̀ wá bá mi lé o ó sí ọkọ mi. wọ́n ti wá tó tọ́ o ìlú eh, èbó wọ́n ti wá. Eh, we have a lot of plans torí ọ̀dọ́ eh, èmi gan schedule mi tight but mo ti wò pé gbogbo nǹkan tó bá gbà náà ni màá bá ṣe torí ó explain everything fún mi and mom see sí mi was she was almost in the similar situation so ẹni tó bá wọn gbalé tí wọ́n gbé ń sìn torí mo kọ́kọ́ rẹ̀ǹtì lé náà before kí n tó pé kí n tó bẹ̀rẹ̀ project mi tí mo ṣe lọ́wọ́ so ibẹ̀ náà ń gbé báyìí so mo á sọ fún mo advice ẹ pé kó bẹ́yìn náà get apartment mm. tẹ̀lé moving sí pending the time any other intentions tó bá ní. ibi awila jẹ yọ ẹ dákun ẹ bá ń bẹ bí yìí ibi tí mo wà tẹ̀ lọ́hùn gbogbo tó jù mí rí bẹ́ẹ̀ mo fara mọ́ n ò complain kó mọ̀ gbà ilé fún mi kó ra ilẹ̀ kó kọ́ ilé fún mi ni téèyàn mọ̀ pé téèyàn bá ti ra ilé lásìkò sí owó téèyàn fi ń gba ilé gan ó kọ́lé mi téèyàn mọ̀ gbé ẹ jí ń farabalẹ̀ ń bì í tó bá sì ti kọ́lé wọn kò lọ bẹ ń ọ̀kánjú. kò rí bẹ́ẹ̀ ma kò rí bẹ́ẹ̀ ṣe rí even tó bá máa kọ́lé process le everything but nǹkan tó lè afford nsìn ni kò gbalẹ̀ fún yín and I feel it is right òun ò lè wà ní irú good condition máyẹn nà kẹ́yìn dẹ̀ wá wá ń bíbáyìí ṣé ilé mìrẹ́ǹtì ni ìyá tiẹ̀ ń gbé. well ilé mìrẹ́ǹtì náà ṣì ń gbé o ọ̀dọ́ mo ti fẹ́ parí project mi o but ilé mìrẹ́ǹtì náà ṣì ń gbé. kò burú ó dà ní tí mo fẹ́ nu lóòótọ́ èmi náà ti ń bá a sọ lórí fóònù àmọ́ bí wọn náà bá ti dán ẹ bá ń bá a sọ ní tí mo fẹ́ kó ṣe fún mi. well ẹ má worry lágbára Ọlọ́run gbogbo èròǹgbà yín ní orí ẹ náà ló máa ṣe. Um, then there's still another surprise but a ní mm. fi ọ̀yẹ́ sí until tá a bá dé ilé tí a gbà fún yín mm. ẹ káyà mi òkè ẹ fẹ́ ní fọkànbalẹ̀ ẹ sọ fún mi wọn fojú mi ọ̀nà. Eh, eh, eh, so and um, ó ní àbúrò òun Bandele ó ní pé kó mú yín lọ sí bank kó bá yín ṣí account so tá account yẹn bá dẹ̀ ti wà active á lè máa send owó sí yín directly. yóò mú mi lọ báńkì yóò lọ mọ kówó láti báńkì directly <laughs> ah, ẹ ṣé o tí Bándélé bá ti dé wọ́n sọ fún ẹ ṣé mo dúpẹ́ o kò ní gbé ṣáájú o yóò kéré oko wálé o olómi eh, mo o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o orí ara mi sì wà lẹ. má wọ orí mọ mi a máa tún yọjú sí yín ká tó lọ. ẹ ṣé mo dúpẹ́ ẹ kí mi ló pa yín kó fẹ́ dọ̀ ẹ ṣé o mo dúpẹ́ mo mọ̀ lóore o ok ṣe bàbá rẹ. <laughs> kò tọpẹ́ mà. nọ́mbà obìnrin yọ ẹ káàbọ̀ akọ àlejò ìyọkọ mi ẹ pẹ̀lẹ́ ẹ wo ọkọ yín ò lè fọ ẹgúnlẹ ayọ̀ o. Ah. àwọn náà attend sí wa níta. èmi ni bí wọn ṣe dé ní ẹ bá ní àwọn béèrè ìyá bí mi ní à ah, ìyá ọkọ mi ẹ lé mọ́ńtà inú ilé ni ẹ wà tí ó ń sùn it's been very helpful anyway. ẹ jẹ́ kí n bá yín wá nǹkan kan kẹ́yìn náà kàn fi drink or something you know right ẹ má sọ pé kiri ẹ̀jọ̀ ṣe gbọ́ oh, oh! ọ̀ ọ̀ ọ̀ ìyọkọ mi mọ̀mọ́jọ́lá yín ẹ ṣé o ẹ ṣé o. ẹ má wọrí bí ìbá ti call again ah, máa sọ fún pé nìkan wà tó jẹ́ pé bí ìyàbílì òní ní ìyàbílì ọmọ méjì ọmọ fèkì ránṣẹ́ sí special. dandan nù ẹ ṣé o ẹ ṣé o iye ọkọ mi ẹ kó àlejò. Ah, ẹ má ah, wọrí eh. ẹ ní rárá ká ṣe lè fún yín ẹ ní rárá èmi nìkan tán. gbogbo nǹkan tó kù tá a máa ń láti ṣe máa pè yín mà so a lè yanjú ẹ̀ káwa náà tó padà all right ma ẹ ṣe mo mọ́ lórí ẹ ṣe gan ni. yọkọ mi ẹ mọ bọ bí ti mọ sẹyìn ẹnu bí ká ẹ mọ tẹlé ẹ lọ ah, inú mi sì dùn inú tiyín nìkan kó dùn sẹni eh. bí ẹ ṣe dé báyìí eh. wọn bá láwọn béèrè ya bí ìwọn ìyá ọkọ mi kẹrún kẹfọ ẹnu ilé lọ́wọ́ àyín sùn ni. Ah. ìmọ̀ pẹ́yìn lẹ júwe nulẹ̀. Ah, tún wá júwe yí ọkọ rẹ mu owó tí wọ́n fún mi pọ̀ ṣùgbọ́n ẹ wá ṣẹ̀ mi o. kí mo tún ṣe sótún ah, ti fẹ́ mọ bínú ni. ìbínú ṣé gbogbo àwọn ìbínú ìjọsìn tó ṣe pé àjọ fàyọ̀ ọpọlọ ńlá ṣe ilẹ̀ a fẹ́ mọ káǹtì. rárá o ìyá ọkọ mi ṣé nígbà tẹ́ ń sọ fún bọ̀dà bí yìí pé ilé ìtọ̀dọ̀ yín ẹ sọ fún wọn pé fúláàtì tí àwọn ọba mú ń bẹ̀ wọ́n bá wa náà fèsì sí. ẹ dákun bó lẹ ṣe gbọ́. à ń tí ń sọ fún yín fún ọyọ sọ wọn pariwo lálálá báyìí ni. ẹ bá yín jíṣẹ́ fún wọn ẹ bá yín jíṣẹ́ fún wọn ẹ mú tí wọn á ní kí n béèrè pé sásọ yín kankan ọ̀dọ̀ tí. ìyá bíi aṣọ mi kí lẹ fẹ́ fi ṣe. kí máa ń fọ ni kéènì. ọba ń fọṣọ. àárín ìdàgbà mọkànlómi láàrin ọmọ yín ni mí. ó sì yẹ mi ẹ ṣe. aṣọ yín ọ̀dọ̀tí ọ̀dọ̀tí bó wà ní tó ń jẹ torí mo mo fẹ́ rò fún. Ah, ah. ṣé wàá ní jẹun ni ẹ̀yin tẹ́ ẹ ti sùn tẹ́ ẹ ti jí. mo jẹ tọ́nà ni mo fẹ̀gbẹ́ lélẹ̀ kéèdà lára. oúnjẹ tọ̀sán kọ́. bàbá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ ni bá sí. Ah. ìyá ọkọ mi kèrú kèé fọ́. ah <laughs> ìwọ wa ló sì bá a ti ń kọ́ ni ń parẹ́ wọn ò sì ní writing tó a. bẹ́ẹ̀ bá tiẹ̀ tí wàá jọ ṣe áwọ̀ kékeré kan tọ́lú ẹlẹ́jọ́ báyìí sì mẹ́jọ́ ẹ̀ ní ẹ̀bì kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ sáwà ń ṣe kínní. o kò sí ti ọ̀sẹ̀ rẹ̀ bí wọ́n gbé yín wọnú olè àjọ ń lọ ni ọkùnrin bá kọ́lé fún mi àjọṣe bẹ́ẹ̀. ọmọ mi ara mi nílùú òyìnbó mọ́mí. ṣe kò sáyè ṣe handing over ló kù. ṣé pé èmi ni mo ní bí. gbogbo ibi tẹ̀ ń wo yìí pátápátá <laughs> the rooms are well. lèmi nìkan tán. mami ṣe ipò yẹ wá báyìí. ah ó yẹ mí lóòótọ́ ni ó yẹ mí gidi ni mo dúpẹ́ o ẹlẹ́dàá mi mo dúpẹ́. consider this as an official handing over. This is so. Kids ẹ̀gbọ́n ma. lémi nìkan tán kọ́kọ́rọ́ inú ilé ilé tuntun ah! ọlọ́run mà ṣeun o orí mi mo máa dúpẹ́ o pẹ̀lú ògo ọlọ́pọ̀ mi bá ti ń kàn báyìí yóò mọ̀ tún fún mi tó bá ti ń kàn wọ́n mọ̀ sí fún ọ ni mo dúpẹ́ ọlọ́run ẹ dákun níbo ni àpamẹ́ẹ̀tì tọ̀dọ̀ tèmi wà. ṣe rí the um, the first room to the left ni master bedroom eh. then you have guest room and one other room tí ọmọ ọ̀dọ̀ lè dúró inú níbẹ̀ ni gbogbo tẹ́ dákọ̀ wọn. exactly. mo gbọ́. <laughs> mo kọ́ mi kí n wò láti wò rí that spare rooms wà náà uh, marry a simple version and you make sure hey, you be a good boy. ṣe lè ti tan gbogbo kiri tí tutù nù yàrá ń darí gbogbo olóòlé kan tutù ní ìlú. ó máa mọ́ra mọ́ mi ó máa oh, mọ́ra. máàmù ṣe ìgbà tí mo sọ fún yín pé kẹ́kọ̀ọ́ sùúrù ti rí oh, lóòótọ́ ọlọ́run mo dúpẹ́ oya ìwọ náà lọ mú kan bẹ̀ ó kù méjì lẹ́yìn tí mo ń dọ̀dọ̀ mi tán. that's okay you do your thing. ẹ ṣeun. ẹ wò ó surprise Shiku. Eh? Sharing Kota Fikpamolojo. If not that, there is a little delay because, you know, Nigeria happens to everyone. Hmm. Àbàbá yín gbé wálé ni. Bí ra mọ́tò kékeré kan telling? mi. Èmi, ah, mọ́tò ayọ́kẹ́lẹ́, bí ra mọ́tò fún mi. Ah! Ọlọ́run mi o, ẹ ṣe padà àsọ́bọ̀ mi ó jẹyọ ah, ah, ah. ẹkún ayọ̀ ni mò ń sùn orí pọ̀ orí pọ̀ ẹ̀ ṣàánú mi. mo eh. máa ń sọ pé mo ní kí ẹ má máa ké mu oúnjẹ ọmọ ní kò kí n pọ̀ jù ẹ dẹ̀ máa jẹ dojú àdúgbò. àmì àmì àmì ẹ ṣe o. máa ṣètò jíjẹ àti mímu fún mi. ẹ gbà mí láì sáró mo lè dáná dà kò sí tó ṣe mí ah! mo mọ̀ dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ó ṣe mẹ́wàá ó ṣe ogún ó èyí pọ̀. Mommy, it's truly time to sit back, relax, and enjoy the fruit of your labor. Yes. Mo dúpẹ́. I still have one more thing to say. Again? Ben. Ah. Again tó bá di eh. lọ́la eh. lágbára ọlọ́run mọ́tò yín máa ti rẹ́dì. inú mọ́tò yín lẹ máa wà táwa náà máa drive níwájú yín lọ sọ́dọ̀ realtor tó máa ta ilẹ̀ fún yín. ilẹ̀ again. Ah, ilẹ̀. you are starting your construction soon. tàbá kọ́lé lé lórí. ah ọlọ́run bẹ́mi ò bá lè dúpẹ́ ṣe pé mi ò mọ̀re bí mi ò bá lè dúpẹ́ àṣepé mi ò mọ̀re ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ṣe fáìmù bàrà kiri bí mi ò bá lè dúpẹ́. um, secretary secretary oh láti rìn lọ mo fẹ́ kọ́ attend sí nǹkan bá mi fún yín sọ̀rọ̀ fún ìjọ. àwọn wà ok o uh, do you want anything. ok màá ṣe àpẹẹrẹ àbúrò ṣùfẹ́ nǹkan kò máa pẹ́ orí yọmí máa some minutes máa pè é padà ó ṣe. All right. Uh, ẹ can attend sí. Uh, this is Tafola for property. How can I help you? Well, um, a rí flyers nìkan nù àwọn marketers tí wọ́n wà out They went to the mall àti ìyàwó mi um, America làwọn ń gbé anyway okay. but um, I am plan láti bá ẹnìkan ralẹ̀ sí Nigeria. ká tó padà we are here on vacation so la ṣe pé ká wá bẹ̀yìn wò and see what you have and if we have anything tó bá wú wa lórí láti rà. Ah, nice one eh, ibi tẹ́ wá wà yìí ni the right place eh, níbi tẹ́ ti lè ra lẹ̀ tọkàn yín máa ti balẹ̀ tẹ́ máa ra lẹ̀ téèyàn kan ò ní sọ pé ah, òun ló tún ní àbí tẹ́ máa develop ilẹ̀ yín táwọn ọmọ onílẹ̀ kan á máa yọ yín lẹ́nu so you choose a very good place to buy your land although a ní àwọn ilẹ̀ ní ibi tó pọ̀ so probably bẹ́yà kẹ́ ẹ wo èyí tó bá jẹ́ choice yín nínú àwọn ilẹ̀ tá a ní so ẹ lè wò ẹ lè wo yẹn yeah. Yeah, this Okay. Yeah. So come on, okay. way, mi ò rò pé mo ti máa like ẹ̀ bẹ́ẹ̀ eléyìí tán pé ní jàǹkátá yìí i'm very sure mo mi máa like ẹ̀ gan. Okay. Oh like, I'm very sure. All right, Yeah, Jakarta is a very good place. <laughs> Ó kàn jẹ́ pé Jakarta ti ẹ mú yìí ilẹ̀ máa wọ̀n díẹ̀ ń bẹ̀ ilẹ̀ because owó ilẹ̀ ibẹ̀ yẹn owó yẹn gbéra díẹ̀ ṣe mọ̀ pé eh, ó ti bọ́ sí ìta gbangba eh, ibi táwọn èèyàn gidi dẹ̀ ń kọ́lé sí ni. Dóò àánú àwọn ibi tó pọ̀ a ṣe lọ gírèdì àwọn ilẹ̀ ní ọ̀lẹ́ yọ̀ ọ́ tó jẹ́ pé àwọn ilẹ̀ tẹ́ lè sọ di hòtẹ́ẹ̀ tẹ́ fẹ́ kọ́ ìfẹ́ center so but ibi táwọn mú yẹn advantage tẹ ní interfola foreign property òun ni pé ẹ lè sanwó lẹ́ẹ̀kan ẹ lè san lẹ́ẹ̀mejì ẹ lè san lẹ́ẹ̀mẹ́ta but ìjọ tẹ bá ti sanwó fún wa báyìí ìjọ yẹn náà la máa ti fún yín nílẹ̀ so ẹ lè bẹ̀rẹ̀ sí ní develop ilẹ̀ yín láti ìjọ tẹ́ ti kọ́kọ́ ṣe first payment yín kò dẹ̀ sẹ́ni kan tó máa yọ nílẹ̀ ni pé kílẹ̀ ṣe ń bẹ̀. actually ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ẹni tó ta fẹ́ bára lẹ̀ gangan happens to be a friend of the family ọ̀rẹ́ mi àti ìyàwó mi ni oh, òun náà Amẹ́ríkà ló wà àbúrò ẹ̀ ni but because the mom cannot be here with us today la ṣe ní kò wọ́n represent wọn so that I can make decision on behalf of the family. Oh, wow. So um, the decision is not solely based on us. I'm allowed to maybe get back to you. I'm allowed to converge, do a meeting, then uh, can relay message to our Agbami by back to my friend and make decisions. And to hard, kò ń basically a decide pé uh, instrumental affair. Only lè eh, But babe, uh, I think I like that one and you have one year instrumental payment. You think I really like that. Yes. Mom seem I like him. Okay, so instrumentally. Yes. But like I said, basically the decision is not based on us. Tá a bá ní pé one and a half ní ká lọ fún, tí bí yìí bá ní pé eh, once ló fẹ́ sanwó. Mm, that's true. What can we do about it? I mean, ìdùnnú wa náà ni pé kó wà sorted at once àti one and a half years àti one time payment. So um, I've meaning to ask, ṣé ẹ máa ń develop properties? Ṣé ni? nǹkan tá à ń ṣe iléeṣẹ́ wa gbọ́ngàn nìyẹn ẹ wo à ń ta block à ń já yanrìn à cement kò sí ẹ wo ẹ kàn ralẹ̀ lọ́wọ́ wa ká bá yín develop ilẹ̀ yín ká kọ sí nǹkan tí ẹ bá fẹ́ so tẹ bá ti fún wa ní design tẹ fẹ́ ẹ̀yin ẹ kàn sọ pé ìjọba yìí o ẹ lọ sílé káwa kọ́ fún yín kọ́kọ́rọ́ ni. for real. yeah Nigeria nice. the advance. So. Oh. Wow. That is for foreign property for you. It's actually real. That's yeah, re- real estate indeed. Yeah. Uh, anyways, uh, we'll get back to you. We'll get back to you. Yeah. Oh, I love that. And then my anyway, secretary. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, jàbí àlejò lárí ẹ̀jẹ̀ bá mú omi tútù. ẹ má ṣe ìyọnu ẹ má ṣe ìyọnu. ẹ ah! ẹ sọ fún mi pé ẹ gbọ́ ẹsì yọ sínú kúlẹ̀. ọmọ yìí ló rán wa sí ọlájẹyìn. Ah! ó ní ká bóun wẹ̀yìn bàbá òun o pé ṣàlàáfíà ni wọ́n wà. sọ́wọ́n àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ọjà. ọlọ́run ò tẹ̀ ó wá ní ká fún yín ní chẹ́ẹ̀kì ọlábíyì ló ní pé kí n fún yín pé kẹ́bù mánéjà. ẹyìn àmọ́ ṣẹ́ẹ̀kì eléyìí ṣẹ́ẹ̀kì nàìjíríà lélẹ́yìí one million five hundred thousand ah, ṣẹ́ẹ̀kì dọ́gbọ́n sówó ìbáyìí <laughs> àti pé ṣẹ́ẹ̀kì nàìjíríà ṣé ló fi kọ́ fúnra rẹ̀ ní àbíbò kò yé mi àbẹ́yìn lẹ́bàá kọ́ńgò kó ránṣẹ́ ẹ wá kan tó wù yín ẹ wá fi ránṣẹ́ ẹ wá fi lé mi lọ. torí pé ẹ̀kọ́ lójú kan náà ní ó jẹ́ mọ̀ pé ẹni tó bá lọ ìlú èbó àkáǹtì tó ń rọrùn kó tó kó nàìjíríà ó sì lè máa rọrùn ẹ̀ lọ àwọn ẹlẹgbẹ́ kan wá wá láti ìlú èbò lamẹ́ríkà tó wà lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀nà wọn ni pé chẹ́ẹ̀kì yìí o one point five million ló ń kọ síbẹ̀ o kán bòun fún bàbá òun owó jọ́sí àtẹ̀lé orí ẹ̀ òun ló ń sàn yìí. one million five hundred thousand torí tó jẹ́ mọ́ sọ wà ní pé bí ìbá fẹ́ fún ìyàwó owó báyìí kápẹ́ owó tó ní lọ́fẹ́ dá padà ó yóò ṣe ń bì lọ́pọ̀ mẹ́ta àbí mẹ́rin ni ló jẹ́ mọ́ furasí àmọ́ ilé náà ó gbìyànjú <laughs> bẹ́ẹ̀ yọ ń bẹ̀ náà ara ẹ̀yin náà jẹ́ lára mi nu. bàbọ́lá bí wọ́n tún máa ń jìnnà owó chẹ́ẹ̀kì chẹ́ẹ̀kì tẹ́ lọ gbà fúnra yín ẹ lè fi wá yín lẹ̀ kò burú o onítàbádé bí òun tó fẹ́ bá yín sọ̀rọ̀ kóhun ò gbúrò yín o. ẹ ọ̀dà yóò ní ìgbà pé lóòótọ́ lọ́wọ́ àlùwẹ̀ torí gbogbo àwọn irọ́ wọ̀nyí kò. eléyìí gan ní ìsìn mi ò pé uwe wé àmọ́ bẹ́yẹn sí rẹ̀ ó ọkọ̀ lọ́wọ́ ọkọ mi àkànmú. hello hello màmí. ibi ọ̀rọ̀ mi mo dé yìí o ọ̀dọ̀ bàbá rẹ náà la wà. ọ oh, ok ẹ kí n bá ẹ n bá dádì sọrọ. ọ̀dọ̀ mi ni èmi bí èmi mo wà bí. gbé fún. ah lábì. hello dádì. ọmọ ẹkùn tó fi torí torí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ṣe dáadáa ni mo ṣe gbàgbọ́ wà nínú ìbò ni láti jọ yìí o ò pè mí èmi ò gbàgbọ́ pé lóòótọ́ lọ wà nínú ìbò yà pé mo ṣe rí ọ yóò kí ló tó pè mí. ẹ má bínú mo máa ń pè yín ẹ kì í gbé kọ ni mọ́mì mọ́mì ni wọ́n ti ẹ̀ jíṣẹ́ ṣé wọ́n jíṣẹ́ fún yín ni ẹ má bínú ẹ má bínú sà ẹ jọ̀ọ́. n'igbe ìgbé ẹ wo ọmọ pé inú mi le àti pé n ò gbàgbọ́ pé lóòótọ́ lọ ìlú èbó èmi rò pé bí ń play prank wo àti ìyá rẹ àtàbúrò ni ẹ ó sì ti tan náà nù mo wà jẹ́ kí ní òdúró nǹkan bí o mo ti gbà bẹ́ẹ̀ o mo fẹ́ sọ ọmọ pé bí nǹkan ṣe rí nísìn dé nísìn bí kọ̀bẹ́ ní nǹkan báyìí ọ̀rẹ́ wa ní èmi àti ẹnu ìwọ ló mọ̀ bá ìwọ náà dá sí fẹnu sí sọ fún mi. màá tún máa pè yín sà ok ẹ jẹ́ kí n bá màá mi sọ̀rọ̀. ọ̀yà ń gbà máa ń gbé fún yàrá. akọ̀mú fèmi àti bàbá rẹ lẹ ká mọ yanjú ara wa. ok màá ẹ ṣe gan mà màá pè yín lójúmọmọ. ó dà sí mbádìlẹ̀ ń wọ́pẹ́ ọ́ ó dà ó dà bọ̀ okay ó dáhùn ma bye yes ma. ìyá Bándélé kò tó àdàbí ọmọ èké sí. àti ah, àṣe. Ah, ah. ṣé kò tiẹ̀ yẹ kó wádìí bó mo ṣe rówó nsàn gbà ní owó àwọn ará o ó kó kókó àbàbà wa tí ń bẹ lọ́fà ni mo lọ gbé ta àti ẹ ló kó kókó. ẹ ẹ mo lójú ẹ náà ni mo ní wọn gbé ta. nígbà tí wàá yanjú ẹ kí ló dé tẹ ẹwẹ wa o ẹ ọmọ pé inú ń bí mi ni àmọ́ ní ìsìn ó ti tán ni mo fi á sọ wípé ilé ọlọ́kọ̀lọ́kọ̀ sùn máa padà bọ̀ nílé. àìmọye ọkọ̀ tí wọ́n kó lọ ọ̀tá tí ò padà wọlé mọ́ ọkọ̀ èwo. nígbà tí wo sì jáàmù èyí tí bẹ́ẹ̀ lẹ́ni sìn ẹni ọgbẹ́ kòtò kò gbẹ́jìn ẹni ó jìn kòtò kọ̀ọ̀kan lápá èmi tí mo ní ni mò ń bínú ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ n ò bínú mọ́ ìwọ rẹ̀ bú gbogbo ẹ̀mí ṣe ń dán ẹ̀ ẹ̀ ẹ̀ mo bá ẹ̀mí délé náà lọ́jọ́ dàgbà báyà yín sọ̀rọ̀ ẹ̀ mọ́ kọ́mọ̀ bọ̀ nílé àbí sẹ́mi nìkan ní mọ̀dá sí olódó owó rẹ̀ ní ìsìn ṣé mo lè dáná ah. ẹ̀yin náà wàá jẹ ń bẹ̀. èyí tèmi gbàjẹ́ lè lọ bẹ́ẹ̀ lè sẹ̀mọ́ ibi tí mò ń gbé ní ìsìn. fún òtún kò lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ <laughs> ọ̀dà rẹ̀. ibi tí mò ń gbé ó tó mẹ́ta ilé tẹ̀ ń gbé ṣó wá dáa kí n kúrò ní ọlá kí n mọ padà bọ̀ ní ìdọ̀tí. Ah, ah. ilé tó ń wí gbọ̀n ni aṣàtẹ̀rọ̀gọ̀dì de ọlọ́sìnsìn. níjọ́ ọ̀nù ọlọ́sìnsìn ti jojú ń gbèsè ìsìn ẹ wo ẹ kú òǹbẹ. ọ̀dà ọ̀dà gbọ́dọ̀ báyà rẹ sọ̀rọ̀ bá ń bẹ̀ yà rẹ. ẹ wò dúró ìmọ̀ àti mímu ìṣiṣẹ́ kò wù yín ni. sọ́ọ̀fà ọmọ bàbá rẹ̀ kémi ọmọ lọ. máa pè bọ̀dá mi bí bá ti sọ wọn jẹ́ ká gbọ́. ó dà o kí mọ́tò yẹn kọ́ tó wà lọ́wọ́ ẹ̀. ẹgbẹ́ mọ́tò wà. pẹ̀lú ògùn ọlọ́run bí bẹ́ẹ̀ tà á. Ah! Que lindo, Wolf. máa ń kówó síra wọn. ẹ fún mi nọ́mbà rẹ̀ wọ́ ẹ fún mi nọ́mbà rẹ̀ kí lè mọ̀ rí pé. Ah, ah. ìyá bí yìí wẹ́rẹ́ yìí eh? ẹ mọ̀ kújọ́ mẹ́ta ṣàlàfíà yín àwọn ọmọ yín kọ́ ń bẹ̀ àlàáfíà la wà níbo lẹ wá ń lọ ní òòrùn yìí báyìí bóyá kí n gbé yín sínú mọ́tò kájọ mọ̀ dá lọ. Ah. <laughs> ẹ ṣe ìyá bí yìí èmi náà wá kí n lé náà èmi náà wá kí n lé àwa tún lọ́rọ̀ kan tún hmm. fẹ́ sọ ni. Bámidélé ó kí wọ́n ni. Ah, ah. Bámidélé rè. Bámidélé. ẹ rọ mọ bàbá mi kújọ́ mẹ́ta. ọbọ̀ òní bọ̀dá nǹkan. ó ń gbúrò wọn mà ẹ ṣe mà. àlàáfíà ló wà. dàmí àmì o ló dà ẹ já ṣe báyìí nígbà tẹ ti ní ká má jọ lọ yìí ẹ jẹ ń gbà ẹ gbà ẹ gbà ẹ fira nǹkan. Ah, ah, ẹ gbà bí ojú kóòtù rẹ fira. ẹ mọ̀ sí ẹ kú ìtọ́jú wa o. ẹ mọ̀ rẹ pẹ́ dà ṣé kìí ṣe pé ẹ ṣe wà lónìí mú ṣe àyà yẹn lówó iná. ìbúbá la fẹ́ ṣe àbá eh. ti rẹ́ni bálà. wọ́n lè hmm. yá bọ̀rọ̀. a sì tún ní ìyàn lókè. ẹni ọba ní ìyàn lókè gbogbo rẹ̀ ọ̀rọ̀ rò fún gbogbo wa. ayé ó kárí gbogbo wa. Eh, ìyá bí yìí ẹ ṣe ń wo. ẹ kú náwó. ó dà o. ọkọ mi bá ń kẹ́gbọ́n rẹ o. wákàtí ayọ̀ o. tànú dìlò yìí tẹ̀ sí. Eh, ilẹ̀ o ilẹ̀ o ìfà lórí wọn ah, ah. ìfà sì máa fàyàn lápò ya o ti rí ìyẹn ti pẹ́ látọdún mọ́dún. látọdún mọ́dún ọkàn sáàdì tó gbẹ́ tó bọ̀ gẹ̀nẹ̀ bọ́ta ń pé o tó de kú. Ah, ìwé mo ah. ní wà lẹ àtẹnujẹ ní òfà yìí. kí wàá ní tó wàá lè nínú ẹ dúró. ẹ dákun ẹjọ yàgò lójú ọ̀nà. ọbẹ̀ yìí náà mọ̀ pé yàbí yìí lọ́mọ ń lu èbó. ẹ mọ̀ gbọ́ ẹ dúró kò sí tí ó ṣe mí agbára Jésù wà síbẹ̀. èmi nìkan ní ìdáná bẹ́ẹ̀ bá ti fẹ́. Ọlábíyí mi sálàáfíà ni. hello màmí dáadáa ni mà. ìwà ṣe wọn ló ní pé báàbò rẹ bá ti dé wọn ti rìn dé ibẹ̀ ni. báwo ni mo kí ló ń ṣẹlẹ̀. le dáadáa wa méjèèjì ló fẹ́ bá sọ̀rọ̀. Ah, bọ̀dá mi ẹ ṣe ṣe rí iṣẹ́ kan wà níbi ìfẹ́ pé tí n bá ṣe ẹ máa láìpẹ́ tí n bá ṣí bíẹ́ palọ̀ bíẹ́ palọ̀ ń tàn nàìjíríà gan àwọn èèyàn ń mu ọtí gan tí n bá ṣí bíẹ́ palọ̀ owó máa wọlé mi dẹ̀ ní fọkọ̀ mo máa ṣe dáadáa fún ojú òní ti yẹn má wọlé. ó fẹ́ ṣe bíẹ́ palọ̀ kò lè jókòó kọ́ ọmọ ọmú lójoojúmọ́ ó fẹ́ gba shop láti ra freezer tuntun àti plastic chair ó fẹ́ ilé ọtí. Ah, akànmú má dá lóhùn o kò ní kan ṣe n tó fi mọ̀ pé òní kan ṣe gangan ló tún sọ kalẹ̀ gbogbo ìgbésí ayé rẹ̀ njọ́ tí mo ti mọ̀ tó ti kú ikọ́ tó kúrò lé bọ́mọ tí ń dánwò tó ti wá kúrò lé kò níṣẹ́ kankan ṣé o ti rí pé tó bá tó fẹ́ gbọ̀ngún mi sí má gbọ́ tó ti pé kò níṣẹ́ ṣe báyìí o kúkú mọ̀ wá rẹ̀ kó tó kù ní níjó ti kúrò náà kò ní kankan tí ń ṣe jọ tí lọ bọ́ bá jí láàárọ̀ yóò ti mọ ọtí bọ́ bá pàdé ẹ̀ lọ́sàn-án ọtí ni àgàgà tó bá fi máa wọlé dé lálẹ́ ah bí mo ṣe máa sọ̀rọ̀ tí mo jókòó tì gbogbo ara rẹ̀ kí ọtí ní rùn mọ́ dá lóhùn bó bá ní nǹkan míì tí ó ṣe jẹun tó bá ti ronú mo fara mọ́ àmọ́ tọ́lọ́ ti dé jọ ọmọ rìnrìn ìyá rẹ̀ tí ń rìn kí. èmi ò fẹ́ kó sílé ọtí olé ọtí báwo ọmọ Jésù lèmi ò ṣe jẹ́ ká ṣe báyìí ká wá lọ try láti gẹ́ẹ̀tì bíi warehouse ibi tá a lè máa já nǹkan sí máa máa send ẹrù láti bíbáyìí bí mo lè máa ṣe mọ́tò aṣọ nǹkan-nǹkan ìyẹn bẹ́tà. àwọn ọjà tó lè mọ kó wá tó wọn mọ tà àbí. yà jẹ́ ká ṣe báyẹn. ìyẹn dà bọ́dà mi tí má ti ṣe yẹn èmi náà ti di container downland nìyẹn. tó o ti gbọ́. ok. kò sí problem. a mú yín bí iṣẹ́ a wà ṣọ́ọ̀bù àbí tí lè ṣe wọ́n yára sùn tó sọ kò sí máa mm, mm, mm, ṣiṣẹ́ lórí ẹ̀ máa wá ṣọ́ọ̀bù pẹ̀lú everywhere location tó dáa. o ti parí dé bọ́mọ mi sọ̀rọ̀ ah, ah. àkànmú mi <laughs> ó ṣe òǹkú ní wọ́ọ̀tì ọlọ́run ní pín pa ọ̀dà kò burú ó ṣe ọkọ mi nítorí mo pè é padà. ok mọ́mí Bandele take care all right bye. o ṣeun. <laughs> ọmọ mi ti. kò sí nǹkan tí mo ṣe tó dá lójú yín tí mo fẹ́ ṣe kinní kan mo ní fẹ́ ṣe bẹ́ẹ̀ bá lò ṣé ẹ̀rí rí báwọn èèyàn ṣe mọ tí ń gbòòrò ni mo ní fẹ́ ṣe bẹ́ẹ̀ bá wọn máa rówó ẹni kó tó dá kí mo ṣe kó lè dá lójú yín mi ṣe kọ́kọ́ tẹ́ láìkiri láyé. ìwọ fún rẹ kí ló ṣe tó darí sọ ẹyọ kan tó ṣe tó dá nígbèsè ayé tí mo ti bí ọ sọ mi ì mú pure water rẹ rí ìjèrè rẹ rí. ìgbà tí mo jẹ tẹ́tẹ́ lọ́jọ́ sí tí mo mú wa ẹni pé kì í ṣiṣẹ́ bá jẹ́ pé mo jẹ jù báyìí lọ tí bá jẹ́ pé mílíọ̀nù mo kó aṣẹ́ ìní gbà á. Èmi Modúpẹ́ Barnabas. I am beautiful, clean, sexy, and to crown it all, I am a perfect cook. Tírú yẹn bá lọ bù ẹ́ lásán, wo ikú ló ní ìṣeré yẹn o kí lọkùnrin fẹ́. orí question yẹn mi ò rò pé ẹ máa lè answer ìtayé máa fi parẹ́. lẹ́nujọ́ mẹ́ta yìí ààrí ẹ̀ jọ ṣá máa gba visa ká tó rí ẹ ni. ó ti ọ̀rẹ́dì ní ọmọ àlè síta tẹ́mi rẹ̀ sọ kí ló wá bá mi sọ. no no no irọ́ o irọ́ o ó ti padà ṣe oyún yẹn you have to suck him lick him and ride him. stop you are too raw. so aristo ló ń gbé kiri ẹ sọ àrísítọ ló máa ń gbé àbí àṣàṣẹwọ ni ẹ. You have to buy my car first. Para fún ẹ. Ẹ ra. Nga máa máa ra fún ẹ. Èmi lẹ́fẹ̀ máa tọ̀ pápá. What is wrong with you these days? Ah, Ẹnu tí ọkọ mi fi pe Jésù ló fi dára bá mi. Kí ló fẹ́ kí n ṣe? What do you want me to tell my fans? hypertension. àdókìlà. this òkìkí ìjọ̀gbọ̀n ọ̀fìn tẹ̀ kí ló ń fi ẹ̀ pè mọ́. ojúkọ ọkọ ní kí ọ. ẹ̀yin alẹ́mọ̀jábà ẹ̀yin alẹ́mọ̀já koroko ẹ ṣe mo dúpẹ́ o. aláyé yọ̀ọ́sẹ́ ń dé yẹ̀ if you do any hard biennial. And when I am anticipated, I kill. Man. Dara! Àtùpà ló rán wa sí oníkà láìsí yẹn, oníkà páyì láàárọ̀ ká dá yìí. À ń ṣe oore kó dìbì o. Second, kò sí second chance. Kéèkì òdò ní ìṣòro bíi àgbọ̀n. Gbogbo ibi kíbi tó bá wà. Ah! Ah! ọ dẹrù jẹjẹ lónìí o apá yóò ní ká ọ apá àwọn oníwọ̀n ìkájí oko apá àtẹlẹsẹ̀ ìkálẹ̀. tẹ bá tí babaláwo kan tí ó jẹ́ tún ẹ̀kọ́ tó kàn gbé ohun ìlórúkà kan pé kẹ ẹ fẹ́ máa lò níwájú irú àwa báyìí ó ń ṣe eré ni. agbẹ́sọ̀rọ̀ ọmọ rẹ̀ nínú bí ẹ̀rọ.